أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àkìkiri fún anábíwa Muhammad. Ọlọ́run Èdè Yorùbá wọn ní kálọ̀ bá lẹ́jọ́ ọgbọ́n Yorùbá bí i. Ṣé kò sí? Màá fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́run bí wákàtí kan tán ní kí n lò ní tó mi lójú kò lè tó ọlọ́ọ̀bá ló lébi ìtẹ̀jú márùn-ún mẹ́wàá á máa ní ìjẹ́. tọ́píìkì tánníkà fi sọ̀rọ̀ tọ́píìkì ńlá ni jama ti ni mo pè é kálukú ó ti mọ̀ pé kí la fẹ́ sọ kan wọ́n kí ìbùyẹ̀ ìsọ́sẹ́ tàbí ṣùgbọ́n mi tí mo fẹ́ sọ̀rọ̀ wọ́n ti ṣàlàyé tí màá ṣe kéde o tí màá sọ the first envelope àbí tọ́pì tọ́pìkì kan ṣẹ̀tìrì káàkiri àti wọn ti ń jẹ́ envoy abalẹ̀ tí ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè gẹ̀ẹ́sì èdè ti òyìnbó ìtumọ̀ tí wọ́n fún òun ni a messenger ẹni tá a ránṣẹ́ mínísítà alákòóso pé lọ́ọ́ ṣàkóso ìdí ìjàmbá sẹ́yìn bá mi lọ ah. tọ́píìkì bí wọ́n ṣe fúrẹ́mù ẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ agent mo rò báyìí tẹ́ ẹ fẹ́ gbalẹ̀ ẹ̀jùmọ̀ pé agent ẹ̀ńtà ní ọ̀ṣàkóso nǹkan kọba ni mójútó alámòjútó diplomatic representative ẹni bá a ní pé ìwọ àwọn nǹkan tó pàtàkì lọ jẹ́ àròlé fún wa níbẹ̀. lọ jẹ́ kí fún wa lé pàtàkì fún wa ń bẹ̀. irú ẹni rè ó lè jẹ́ organization kan bọ́já ìjọ kan or a person ó lè jẹ́ èèyàn kan ní ọ̀ràn àyàn tí n bá ní ìwọ ni agent ọmọ bá mójútó mo nílé mẹ́wàá nìbàdàn ilé twenty seven làbújá ilé ninety two ní 192 ninety two ní Togo ala wà láàlẹ́ ayé nu mo wá rò pé mo fẹ́ ráyè mójútó gbogbo ilé ìwọ jẹ́ kí ni o agent sọ ma pé èèyàn kan lè nígbà ní property yẹn àṣẹ ẹni tọ́jẹ́ ó lè jẹ́ èèyàn kan ní ọ̀ràn èèyàn lọ ó lè jẹ́ àwùjọ kódà ó lè jẹ́ ìjọba àwa ní the fourth envoy mùsùlùmí sí làwa ẹni aṣojú àkọ́kọ́ ó tún lè jẹ́ àmbàfádọ̀ jẹ́wọ́n kí mo pè kí ni yóò bá àmbàfádọ̀ pé àmbàfádọ̀ Nàìjíríà sí Togo sí Saudi Arabia aṣojú náà ni ìtàn láfẹ́ sọ lónìí àtẹ̀kọ́tà rí bẹ́ẹ̀ kí wàá làgbà lérò àkọ́kọ́ tàlàlákòóso àkọ́kọ́ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ní lọ máa sojú wa ń bẹ̀ ìwọ ni mẹ́sẹ́ńdà ìwọ ni ránṣẹ́ bá a ṣe kí ni bá a ránṣẹ́ afẹ́ sàlàyé Mus'ab bọ́nà Umayr ìjàmọ́ àtàlà fẹ́ sọ Mus'ab bọ́nà Umayr ìtàn tó já sí pé téèyàn bá ń dá kàtíọ́rà èèyàn máa ń sunkún téèyàn bá ń ronú sí bí èmi gangan fẹ́ ń pìpì àlẹ́tọ̀ yìí mo ti jọ́ọ̀tì àwọn nǹkan kan síwájú mi ń bí tí màá ṣàlàyé mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí á ti ń sọ làpá nǹkan ṣe wá gan wàhálà ṣe wá ìyẹn wà nínú tí ó jẹ́ kí ìsìláàmù tí ìkó níbi tó wà lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wa bá ń claim pé mùsùlùmí ni wá ìyọra mi gan kú I see most of us as pretenders and insincere ministers messengers ambassadors agents of Islam we are fake ambassadors of Islam àwọn ìròyìn tó yẹ ká ní tí sí ọlọ́run fi débi tó yẹ kó dé kò sí lára wa mọ́ nínú hòtẹ́ẹ̀lì wa àjẹ́ islamic envoy ní lecture room wa àjẹ́ islamic ambassador nínú fámìlì wa àjẹ́ bẹ́ẹ̀ ìwọ tó yẹ ká rí pé á ilé ìgan ti tó láì kúrà ní àti hadith ìwọ gangan ti tó ní mìíràn láti mọ understand Islam àwọn ìṣòro bá a ní òun lélẹ̀. àwọn fẹ́ sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run nǹkan yìí nàbí yùnà Muhammad sallallahu alaihi wasallam bá nàbí ìgbè ìdílé pé ìwọlẹ̀ ni àkọ́kọ́ o máa lọ lọ máa bá sí ọlọ́run lọ́mọdínà lọ sí náà sí ọlọ́run bó o ló ṣe ṣe ẹ̀mẹ́jì àkànjú ń ṣàlàyé níwọ̀n bá tásùkò bá gbà wọn. Mus'ab búnú Umayr búnú Abdulmanaf àwọn àfáà ní sọ̀hábí jùn jẹ̀lì sọ̀hábí yún jẹ̀lì sàbẹ́ pàtàkì ni àfẹ́yìnú ṣẹ̀yìn aṣáájú kan ni tọ́jẹ́ pé ó kúkú iṣẹ́ ibi ó kú sójú ọ̀nà ọlọ́run. àṣọ́bùn ànàbíyù ọ̀dọ́ kan ni tọ́já sí wípé abìjì ni ẹ wá jẹ́ àwòrán ní jẹ́ Mus'ab bọ́nà ọ̀rọ̀ ẹ̀. sẹ́rí Mus'ab mo ń rọra àmì àtẹ̀yìn ọmọ ìyá mi fẹ́ gbọ́mi lálẹ́ yìí èyí tá a ti máa wá àwọn ó kọ tí ọmọ ṣẹ́ǹjì kì í kí ni wàhálà bẹ́ ń fọ̀rọ̀ àyín náà kẹ́ẹ̀mọ́ owó kọ̀ọ̀kan tó rẹ́ off ah, lọ́bẹ̀rẹ̀ rẹ̀ àbókọ tẹ́ pè tí mo bá yọ̀mọ́ ní pé tàbí ń tẹ́lẹ̀ nínú àwọn ọkọ̀ tá a lè máa sọ ló kọ àwọn fàádé ẹni ọlọ́run yìí tọ́lọ̀ ń yọnu sí wọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run yìí ẹ máa sọ wọn yín bẹ́ẹ̀ tí n bá bẹ̀rẹ̀ pé tàbí jẹ́ mùsáàbù bí ó súnmọ́ rẹ̀ yọ̀ọ̀kan nínú ẹ̀yin brọ́dà ta ló ń jẹ́ mùsáàbù kọ̀wá lónìí àpẹẹrẹ pọ́pọ̀ náà nù tó bá jẹ́ pọ́pọ̀ nìkan wà níwájú wọn ẹ̀ sọ̀mọ́ níbẹ̀ ló fà nínú ẹ̀mí tẹ́ ẹ jókòó lónìí wà láìnú mi ó the next few years tó o bá sọmọ rẹ̀ mú sáàbù sódìyé sèǹsì ẹ̀ lè bóde kò kí n bí sí tòtọ́lọ́ bá ní ráyè pè mí wà sí wà sílẹ̀ the next five ten years káàkiri mú sáàbù bíi two oh four. Tọ́lọ́wọ́ wà wá pé kọjọ́ kí mọ́ fi ọmọ àkọ́kọ́ bẹ́ẹ̀ Àwọn oko kan tí ò Ẹ máa sọ ń bí kìnìún ìkókò. Máa sọ láwọn oko tí ò bẹ́ẹ̀ lé ìkẹ̀ lọ títí. Ẹ sọ mọ yín ní Mufa'af, Mim, àti Bá, ẹ̀sọ́ ọmọ bẹ́ẹ̀ ó kọ sàbí alálùbáríkà ni. mú fẹ́ẹ̀bù bàbá rẹ̀ ní ọmọẹ́rù kí la pé bàbá rẹ̀ ọmọẹ́rù bàbá rẹ̀ tó wá jẹ́ ọmọ abdulmanaf ibi táwọn àpò níta àwọn ní ìkọ́ ti bá lọ ṣùgbọ́n ó kọ́ ó kọ́ kò ní ìtumọ̀ kò lè kankan kọ́ ní ìmọ̀ ní ìwà ẹ̀jẹ̀ á bá lọ. ṣé wẹ́rí mú fẹ́ẹ̀bù yìí àti lọ́dọ̀ ni. ọwọ́ ajé wípé bàbá àtìyá rẹ̀ ọlọ́run fàánù wọn púpọ̀ sẹ́rí màá rẹ̀ ẹ̀yin brothers and sisters ẹ̀ wá bí lónìí ètò kóbá ọ̀pọ̀lọpọ̀ wa afẹ́ ṣetọ́lọ́run afọ́fẹ́ sáyé ọwọ́ ń bẹ nínú àwọn parents wa they are like obstacles or hindrances to our spiritual development ẹlòmí inú wa ààfẹ́ lùsí android phone oní three point seven million ààfẹ́ lùsí laptop oní one point nine million tí wọ́n rà fún wa pocket money olóṣooṣù náà máa ń fún wa three fifty thousand tọ́ọ̀mù àti jẹ item nine minus two gold tọ́ọ̀mù àti jẹ káàkiri ayé tọ́wáyé wá jẹ tó fi máa jẹ tantalizer àti mr small ọ̀fẹ́ lùsí three fifty owó kíni o pocket money ọlídé bẹ́ẹ̀ bá ti pọ̀lúdé second semester tọ́ọ̀lọ sí Canada àti UK tọ́ọ̀lọ lọ sí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ ọ̀fẹ́ lùtì ẹ̀ torí náà kó ti yọ̀já àbùsọ̀nù torí náà ọ̀rẹ́dì kan ọmọ kírun torí náà ọ̀rẹ́dì kan jẹ́ pé tọ́lọ́run ní ọ̀sọ̀fà nítorí ayé mo fẹ́ kọ́ ọjà mi létí ẹ̀ kọ́ ọgbọ́tàn sọ̀hábíyón jẹ̀lẹ̀ wàṣáàbọ̀n nàbíyó Musa àbù ọ̀dọ́ ni àwọn òbí ẹ̀ wá lówó lọ́pọ̀ bí wọ́n ti wá lówó tó yìí ayé gbẹdẹmukẹ luxury affluence tẹ́ẹ̀tì mọ̀ wípé ah Musa àbù ọmọ lọ́yọ̀ yìí ìyá rẹ̀ èèyàn ńlá ni ẹjẹ́ ń sáré so ọkọ̀ ìyá rẹ̀ torí ìyá rẹ̀ ní ipa ìbá sọ Músáàbù tó lórí igbó ayérayé ṣùgbọ́n náà ńlá Músáàbù dẹ̀ Músáàbù ọ̀dàbí ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀run tóbi ọlọ́ọ̀láwọn kan bá ní tó fi rúnà làhàyáàtà àdúníyá ìyẹn ló ń kó bọ́pọ̀lọpọ̀ wa àwa gbọ́ láfáyé jọ̀rọ̀ lọ wà láàkìrọ̀ tó kọ ìlú wà á lè kọ́ sẹ́ẹ̀rí bó ṣe kù kẹ́ láyé tó á pẹ̀lú ọ̀rùn bẹ́ẹ̀ lọ èmi ọ̀rẹ́ tó lo 200 ìmọ̀ láyé láyé hundred gan ọkọ̀ ọmọ èèyàn kọ̀ọ̀kan ní kọjá hundred ìyá musaabu èèyàn lánìyá rẹ̀ ìyá rẹ̀ yìí ọ wà nínú àwọn tí ọba kó bá musaabu nígbà tí ọmọ yìí tó fẹ́ bẹ̀rẹ̀ islam àti bá ń bá a lọ màá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ìyá rẹ̀ láìpẹ́ tá bá mi lọ tó bá fẹ́ jáde nù lé ẹ máa gbọ́ mi o aṣọ wọn lásọ rẹ̀ wọn a máa lọ jẹ́ pé Germany bí kí sọkọ́ lọ káṣẹ̀ wá láti UK wọ́n lọ kó wá láti England wọ́n lọ kó wá láti Canada èyí tó lè yẹ yìí inú àwọn aṣọ tó wọ́n jù aṣọ tí èsè pé máka ni wọ́n ti ṣe àwọn aṣọ tí wọ́n gbé lọ́dọ̀ tí wọ́n ń dọ́nà lọ́hùn bí ká sọ wípé aṣọ tó ń kó wọ̀ lù mí irú aṣọ yẹn ni máa ń wọ̀ kéwọ́ àwọn aṣọ olóka jẹ́wọ́n sẹ́yìn ti gbọ́ mi yé báwọn àwọn bàbá tí ọ̀fẹ́ ẹ̀kọ́ mọ̀ nínú òyìn òun ni mo sáàbù mọ́ wọn fẹ́ bá mi lọ mo sáàbù wá ní àwọn pẹ̀fúùmù kan tó jẹ́ pé fragrance ẹ̀ tó bá lo pẹ̀fúùmù sẹ́rọ̀ pé ọlọ́run sàánú wa jùlọ wa lọ ìwọ tọ́lọ́ bá ní ọláfààní àti lọ sí àjí ìyá ń jẹ wá gan nàìjíríà ìbẹ́ sọ pé ìyá ń jẹ yín oúnjẹ ìbí náà oúnjẹ gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa wà fi dókòó tí bá béèrè sí ta ló lo pẹ̀fúùmù náà wá bí ìlú dé

èmi mánéèjì ló díẹ̀ mo dé pọ̀ ṣùgbọ́n bí síyà ti jẹ wá lè òdìdí ìgbọ́n tèmi fi máa bà ibi tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹ máa ń pọ̀ kódà kí ó dọ̀ òkè ó ṣe kí ni o ẹ lómìnira wọn láǹfààní brọ́dà yìí o òwò lè mú àtàrà òsì lọ lẹ́tọ̀ ó ti làágùn ìmí ìnú yìí ti gbá bọ́ọ̀lù ìmí ti ṣe press off bó o bá ti lọ síbi gathering téèyàn ti ń kọjá ẹyọ kan méjì mẹ́ta ṣúnà kan ní ká máa lo pẹ̀fúm ṣùgbọ́n tó bá ti já lọ gathering sọ pé èmi wà bẹ́ ìwọ wà bẹ́ tí wọ́n bá lo pẹ̀fú èmi náà lùtà máa gbọ́ ó dọ̀ kò ní sóòrò òbú. musa tó bá ti lè jáde báyìí tó ń lọ ní òòlù àwọn obìnrin máa ń ṣe nàwáyé sùfàárì lànà boyfriend tààbùdá tọ́bá ti lè rí fún bóòdè báyìí òórùn gidi ní máa ṣe kí o ní máa jáde lára mú fáàmù náà báyìí jọmọ́ ìgbàgbọ́ yẹn mọ̀ tí wọ́n tí mo sọ ìgbé ìyẹn jáde ọwọ́ tó olówó ńlá pẹ̀fúmù gidi kódà ó tún ní nǹkan ọ̀gùn níjọ́ náà kò sí irú mọ́tò láláì ẹ̀sìn ìràkùnrin ó lè tí ó gbé bóde nínú òlù tí wọ́n ti mọ̀ pé á ọmọ olówó rẹ̀ o jàmọ́ àtàlélẹ̀ ọmọ olówó wọ́n ní Mus'ab ó wá nífẹ̀ẹ́ ìyá rẹ̀ pọ̀ ìyá rẹ̀ náà dẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ wa nífẹ̀ẹ́ bàbá wa àbá nífẹ̀ẹ́ ìyá láti ṣètọ́lọ̀ ìsọ fún ọ pé òbí rẹ tó jẹ́ mùsùlùmí kò sì sóbè wọn ní sọ bẹ́ẹ̀ mi lóbi rẹ tó jẹ́ ni ọlọ́run èyí kan gbọ́gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣùgbọ́n àwọn abìkan bẹ ọlọ́run náà ti ní wàá ń já àdáka àlá àǹtúṣírí kàbí ما ليس لك به علم ولا تطعهما وصاحبهما في الدنيا معروفا ibi tó bá ti di oko ní gbọ́dọ̀ ẹlòmíì ó sọ ọlọ́ ọba máa ń ẹ̀dùn máa ń èèyàn brọ́dà kan tó kó sí nígbà tá à ń ṣe gẹ̀ẹ́nẹ́ kan ojú àti the fourth thing jẹ́ ká lọ yẹ̀wò lọ́dọ̀ tó ìfọ́bájẹ́ pé lọ́rẹ́ tó èdè àwọn èdè òjá lọ́dọ̀ bàbá ọlọ́sàn kọ́ lọ yẹ̀wò pé ṣé brọ́dà a akọ́fẹ́ sista ke ṣíríkù kèsè lànà àwọn ẹ̀yàn ọlọ́run òbí rẹ̀ wá ní ọ̀yẹ̀wò ìlú àárín òní tẹ̀lé òbí rẹ̀ o kódà tí wọ́n bá ní òní nígbàgbọ́ sí torí lànà ẹ̀bọ̀ kèsè lànà wa wà lìtìsára ìlànà káṣèwádìí tani ẹni yẹn sóò lè fẹ́ sọmọlúwàbí ní fámìlì wọn ṣé wọn gbogbo tẹ̀sìn káṣèwádìí wọn èyí ò bá súnmọ̀ wọn wà lìtìkára káfí ọ̀rọ̀ fún ọlọ́run létí ṣé kí n fẹ́ ní ìyá mi kí n má fẹ́ òbí rẹ wá ní kẹ́ ẹ lọ owó fẹ́ o owó fẹ́. ọwà ní fọ́ọ̀lẹ́ lẹ́wù ọkọ̀ project ọ̀fẹ́ graduate supervisor rẹ frustrate ẹ̀ òbí rẹ wá lọ́gọ́ wá ọ̀sẹ̀ ìyọ̀nù ayé pé tó ọba ti lọ ọ̀dọ̀ supervisor kó o máa fi kéde wẹ ọ̀sẹ̀ ìyọ̀nù ayé pé tọba ti wá fẹ́ wẹ ọ̀fẹ́ ọmọ wa máa sọ wípé ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ lónìí ẹ̀ máa yọ̀ mọ́ mi tó bá bá ti wẹ ọ̀fẹ́ báyìí lẹ́tọ́ sọ́rọ́sọ̀ lọ́mọ sí kí ni o tọ́ ọbẹ̀ ilé wẹ wú ọ̀fẹ́ wọn ọ̀dọ̀ bá ọlọ́mọ ọdẹlẹ́mọ jẹ́mọ́ sí lójú ọdẹlẹ́mọ irú àárín wo òde tẹ̀ lóbi ẹ wà rí pé wẹ̀ lọ́sẹ̀lẹ̀ èyí tí ìdẹ́bi tí mo ń lọ wọ́n ní musa abubunu wò báyìí ó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ púpọ̀ kí ló kọ ìyá rẹ̀ Hunaz bintu Malik Hunaz bintu Malik ìyá rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ òun náà ṣe kí ni ó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ wọ́n ní látara táwọn òbí ẹ̀ wọ́n jẹ́ nítorí wọ́n wà bẹ́ẹ̀ nínú ìlú Mẹ́kà níjọ́ tẹ̀lọ́ pé ìran ọkùnrin sí yù ni kùrẹ́ sí lòun náà ará Mẹ́kà ni mo sáàbù àtàwọn òbí ẹ̀ ìyẹn fàkọ́jẹ́ pé àwọn gatherings meetings important meetings mo fa mọ lọ́wọ́ tí méjì àti ìlú àti wà ń bẹ́ sẹ́ báwọn èèyàn kan bẹ bá ń gbé kíru ọmọ òkèlè èdè kíru ọmọ bàbá Tinubu ọyẹ pọ̀ wà láwùjọ kan kí lẹ́mọ̀ sí mẹ́sẹ̀ ní sẹ́kọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ọmọ Dangote ọmọ Dangote wà ní pàṣẹmẹ́ntì ní ẹ̀fẹ̀ take decision ẹ̀ẹ́dẹ̀ yọ wà bẹ́ẹ̀ kọ́kẹ́gbẹ́ dáadé dáadé àti ti twenty million ọwọ́ kan ó transfer rẹ̀ àbọ̀ ọmọ dáńtàtà téèyàn tó fi one fifty trillion kéde wọ́tọ̀ kí ló pẹ̀lẹ́ ẹ bí àwa ní yín ẹ wà lẹ́ẹ̀mọ̀ rí ẹ lè dání ọ̀mọ̀ bẹ́ẹ̀ di ọ̀dọ̀ ńlá tó jẹ́ pé àwọn èèyàn máa ń sáré tẹ̀lé kì àwọn òbí ẹ̀ náà wọ́n jẹ́ ń tó lọ́rọ̀ ìyẹn gbogbo tí bá ń lọ mọ́ka àbùṣe kí ni ó mà wọ́n nígbà ń ẹgbẹ́ tí o ọlọ́run ti bá nàbí dìde gẹ́gẹ́ bí ànábì tí àbádẹ́ gbàgbé nínú bàtí ìfẹ́ jẹ́ kí náà pọ̀ jù kí lè fókọ̀sì lórí fún fáà ó ti pe àwọn sọ̀nàdídù kùrẹ̀ṣì sọ̀nàdídù kùrẹ̀ṣì àwọn èèyàn lálá àwọn aláyàkókò nàkì nínú àbílà àbí ìjẹ ìjọsọsọ ibu ti ẹ̀ tó ní tábà lákàyà Muhammad òun sọ̀fọ̀ ayérayé ń bẹ̀ ọlọ́run ẹ̀jẹ̀ àsọ̀kò anábì fúnra sọ pé ọlọ́run náà ní ti ní ẹ pé la ilaha illallah Muhammadun rasulullah sallallahu alaihi wa alihi wa sallam gbogbo eléyìí fún wa ó ti dé mọ́kà pé ọkùnrin wọ́n mọ̀ sí àlẹ́ gbogbo wọn tó bá láti rí sọ́tọ̀ láàrin ọ̀sán láàpọ̀ bá wọlé wọ́n sọ pé rọ̀jí náà dìlà àmì á inú wa dùn sí ọkùnrin yìí ẹni tó jẹ́ kó wà tá a bá fi nǹkan pamọ́ Musa ọ̀gùn náà bọ́ wá ń gbogbo sọ pé gbogbo àwọn òsáwá ọmọ kan kámọ́ ti òtàmọ́ lábà òbá mọ̀nàbà gbogbo àwọn òbá wà yìí musa náà tí wọ́n wà yìí kú títì pé anábì ah, wa ní kankan tó ṣe ìwọ̀nba àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni pé Abubakar ti gba Islam mo rò bá gbà mí Abubakar ti ń ṣe dáwà àwọn kan náà kò ti gba Islam tún bá ní o Abubakar Ali òun ti gba Islam òun fẹ́ẹ̀ kan gbé lórí àmì bíi láti amúlùmọ̀dáhà. the ya of famine ọdún tí yàn mú alìsí dọ́là nàbí ọ̀sánlá ìsàmì ètò ya yàwá kàlídá wọn bẹ́ẹ̀ kátó wá sí àwọn sàádé rẹ̀ ṣùgbọ́n wọn è pọ̀ ànàbí ti wá wọn sí ibi kan tó ti máa ń kọ wọn lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ń pè ní o kí o àkọ́ kí ní yìí ń wa ìmọ̀lólà ọgbọ́n àwọn gba ìsìláàmù

yọọ ma mọ bí wọn ṣe ń wọ̀ nǹkan bá jẹ́ àkẹ́sọ̀ lómọ̀ yọ ma mọ àwọn nǹkan kọ̀ọ̀kan ìyẹn lànà bí àṣàlà ọ̀ẹ́mọ̀ sọ̀rọ̀ tàwí ọ̀rọ̀ yìí máa ní tí ó lè jẹ́ pé ọgbà fúlàmù ó tún padà lọ ọ̀sẹ̀ bọ̀ ànábì wa ń sílé dáàrò mo pè é ìṣe àfọwọ́n orin ń tọ́ bá ní yàtọ̀ fẹ́ mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ student ẹni ti kẹ́ serious opportunity ni bó ṣe wà ní UI tí mo ti sọ̀rọ̀ lónìí àwọn èyí táwà ń gé nígbà tá a wà ní Ìlọrin wà láì lára ti ọ̀pọ̀lọpọ̀ ni ó wà campus ẹ̀ mẹ́rin tútù ẹ̀ ní lecture kankan ẹ̀ ní IDC ẹ̀ ní lọ conferences kankan lè rúra dáwà sílé dáwà ẹ̀ ní lọ àfà àwa náà kàwé èmi ò ní kárí o parí àìmọye àwọn ọmọ ìyàtọ̀ parí ìwà ìdìbò tí ń sọ̀rọ̀ ìdìbò mọ̀mọ́ fẹ́ pé wàhálà àtẹ̀rọ̀ náà máa bá lónìí wàhálà wọn ayé wọn rọrùn wàhálà àìmọye parí bí we communicate up to today ìmí bá farabalẹ̀ gbọ́rọ̀ lọ lọ ọ̀nà gbogbo ẹ̀ pọ̀ ọ̀dẹ̀ ń fara balẹ̀ fún mọ̀ ọlọ́run lọ́mọ èdè olùkọ́ láyàtọ̀ anábì wa káwọn sàbẹ̀ ìjọ sí dárú àlárùkọ ibẹ̀ ló ti wá ń sàlàyé fún wọn mo bá oṣù wa dé sí gbẹ̀ngà anábì ti kọ́ wọn lọ sí ibi kan sáńpẹ̀ ní kíni o dárú làákọ́ sẹ́mọ̀n ẹ rí pé ọ̀dọ̀ àwọn ìròyìn kan bẹ fún ọ̀dọ̀ tọ́dọ̀ bá fẹ́ tún nǹkan ṣe wàhálà ìwọ̀n tó ṣe sábà dẹ̀fẹ̀ bá nǹkan jẹ́ wọ́n òde kí ni tọ́ ọba ti rọ́dọ̀ tán di àrígbé àwọn aláì we go born am ẹgbẹ̀ wọ́n ní o sábà ti yí dáa born wà lẹ́dẹ̀ wù born am ẹ lè fi hàn sẹ́wọ̀n sọ wọ́n kọ̀ bọ́ọ̀lù rẹ̀ ẹgbẹ̀ wọ́n ní pé sábà ní pé àdúgbò ní àwọn ọ̀dọ́ kan ti ya òrè wọ́n lọ́wọ́ pé à wà láì àjò mọ́sálásì iná ẹ̀wò ta lórí wọn dọ́tò lọ́ọ̀lọ́ ni wọ́n bọ́ọ̀lù dọ́tò lọ́ọ̀lọ́ ọ̀rọ̀ yóò ní dáhùn àáfà àwọn òjò mọ́sálásì náà wọ́n gan Ebe wọn ni torí bá dùn bá sọ̀rọ̀ èṣù ní jẹ́ olórí wọn. tí mọ́sálásí kan bá dẹ̀ wò ó táwọn ọ̀dọ́ bá ní a máa kọ́ wọn ọkọ̀ náà sọ kí mo ọkọ̀ fún ọ̀dọ́ ní nǹkan yẹn àwọn wo lọ́dà nàìjíríà ọ̀dọ́ wọn níròyìn yẹn wọ́n lè lò positively or negatively. mo wá ń ro ẹ̀yìn tẹ́ ẹ jókòó yìí ẹ ti yín o ẹ da department yín rú o ẹ má da faculty yín rú o ẹ nǹkan ṣe bí ẹ bá wà ẹ dàbí mọ́sáàbù ọmọ ogun ẹ̀rí yìí ẹ má da nǹkan nígbà wa fáwọn yọkẹlẹ wà nàbí kan ó dé dáhùn là ń ẹ bá ti ka ẹ má ti mọ̀ ànàbí tán bá ti dé dárú là ń kọ́ ànàbí ọkọ̀ òwe ẹ wá gbọ́ tọ́lọ́ ni àbẹ̀ wá jẹ wá ń yà ànàbí ti arí pé mọ́sáàbù ọba ti jà wá ànàbí wa farabalẹ̀ gbégbá wà wọnú ààrẹ ọlọ́run tó dá sánmọ̀ àtìlẹ̀ ẹyọ ọ̀rọ̀ lónìí wa òun lọ́dá wa òun ní ọ̀pá wa la ilaha illallah muhammadu rasul ànàbí wa sàlàyé ah ní ẹ̀ẹ̀kan ni mo ṣe ń sọ fún yín ẹni tí ó bá gba ìsìláàmù ó lè jẹ́ wà sí ìṣẹ́jú méjì mẹ́ta tó ṣe wà láì òdodo sí wọ́n rẹ̀ má fojú wò pé ẹnìkan ò lè gba ìsìláàmù látọ̀dọ̀ rẹ o ìwọ kẹtẹ ara sí ti kírísítẹ́nì kan náà pé wọ́n náà máa wo jọ̀ọ́nú ẹ̀ sọ pé Jesus is Lord nínú báìbù náà ẹ̀ tó ní pé before Jesus àwọn prọfẹ̀tì kan ti wá ẹ̀ máa sọ̀rọ̀ Abraham Moses if Jesus is really the Lord who created all those prophets before him. ẹ tún ní jésù lónú wọn náà wò náà ẹ wá ní pé wọn crucify ọlọ́run yé on friday who was ruling the world for the remaining hours on friday for the whole complete day saturday sunday and kó tó wá jí lọ́jọ́ kíni o monday ta ló ń darí ayé náà okay if truly jesus is lord ṣe bẹ́ẹ̀ ni mary nìyá rẹ̀ that shows the lord must have a mother what is the name of his mother Mary ajẹ́ pé Mary ìyá ta ni o ìyá ọlọ́run ó lè jẹ́ ìṣẹ́jú márùn lóṣù bẹ́ẹ̀ lóde sọ̀rọ̀ sàlẹ̀ yóò bá wọn pé àbórí òun wa pé ní lóòótọ́ Jésù ò lè jọ́lọ́ o kò lè jọ́mọ ọlọ́run kan yóò bá gbà fìlà ànábì dẹ̀ ṣe wá àti fún mọ́sáàbù lákọ̀ọ́kọ́ tí ó wọ̀ dárú àlàkọ̀ wàláì ìmọ̀lẹ́ ìsìlámù wọ̀ mẹ́ẹ̀mẹ́ẹ̀ musa bá gba islam ashahadu allah ilaha illallah wa ashahadu anna muhammadan rasulullah musa bu wa sọ fún àdúgbò àtọ̀nà pé ee àkóyí problem Mama mi ni o Pe n'inu gbogbo mẹ́kàì ọ̀sẹ́ni tí mo bìrù tó máa Mama rìn màmá mi ò gbọ́dọ̀ gbọ́ pé mo gbà sílámù ó kórìíra o. aburú ni máa sọ̀rọ̀ rẹ o bí kó o kú ni o tó bá rí bẹ́ẹ̀ ìrẹ́ ànábì èèlé máa ti fi hàn pé mo gbà fúláàmù o níjọ bá ráyè yọwá ìmọ̀ yọwá bí o mo fa kíni tó ṣe ọba ṣe kìtìmánù Islam kátàmà Islam wà lẹ́ òkè Islam ẹ̀ pàmò ni kì í ṣe pé Islam tó òkànwà convince àṣé ìwọ tó o bá fẹ́ ṣe àwọn nǹkan kan náà ìyẹn ń bẹnu Islam onípòbí rẹ wọ́n jẹ́ pírọ́blẹ́mù fún ọ láti practice àwọn nǹkan kan ní ẹ̀sìn ọwọ́ ń lo fọ́múlà àti ìbò bẹ́ẹ̀ ni ìjọba ń ṣe mẹ́kánì ọlọ́run láti lọ́wọ́ wọn àti rírọ àwọn sísá bẹ́ẹ̀ ọkùnrin ní ìjọba gàdúrà tèmi náà dáríṣẹ́ tí mo ń jẹun tí mo níyàwó dádì òde darí mi mọ́ fún òní ọmọ kírun òní ọmọ gbáwẹ̀ bọ́yá àwọn nǹkan kan tó lè lọ́gbọ́n lo ikman ṣe tí mo sọ yìí ṣùgbọ́n ìtọ́ ẹ pé o ò lè fi pamọ́ wọ́n tó ní bàbá kan fi tọ́lọ́ ńlẹ́ o ìjọtọ̀ ẹ bá jọ pàdé tọ́rọ̀ rẹ bá já síná yàwó ẹ̀yọ́ fi rú lèmọ́ ní lẹ́nu àkì wà umi wà àbí wà sọ ibà tí í wà bàdé lìkú ní ìmúrí ìmínú yàwó máa yí dé sàmù wà láwọn tà fún bàbá rẹ màá ẹ jọ àjọ wéde mú sọ́ọ̀ kọ̀bẹ̀rẹ̀ ní kákẹ́jọ́ lọ́nà ìmọ̀ yọ rùkì ìmọ̀ yọ sùlámù ṣe yọ wá sí dárú láti wá máa gbọ́rọ̀ lọ àti láti wá máa kọ́ ìmọ̀ islam islam kọjá ká máa gbọ́ wá sí nìkan ànàbí nǹkan wọn ó wá wa ìmọ̀ ni wọ́n máa lékún at the same time ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ wọ́n lára àtàlà ṣe dábìlẹ̀ àrùkọ́ ó kọ́ wọn ní kùrán ara tó ń ṣe bí wọ́n fẹ́ ń lo Quran nígbà bá bí ọ̀nà tí Musa bá kú ẹ̀ẹ́dì pé tàwọn ìdìyẹn tó wà láàrin tẹ ìdíjọ́ tó kú ọlọ́ba ní kẹmọ́fà. eré ni àwàdà ni Musa mọ̀ bá tọ́lọ́ ń lọ ọmọ bá tọ́lọ́ ń lọ àáfà kò social media ẹ̀ Facebook WhatsApp TikTok ọ̀pọ̀lọpọ̀ yìí nìdí kẹ́ ẹ pàápàá ìdẹ́ máa ń lo inbox fẹ́ fi máa ń chaàtì ìfẹ́ wa ní chaàtì wà láì tó kan wọ́n fẹ́ lè sa aládàá lórí àpò lórí ìlú èèyàn àwọn èèyàn wọ́n ẹni èèyàn ẹ̀ ń lo fóònù rádaràdà àwọn kan bẹ tí mo involve láìpẹ́ yìí ọmọ mi ìfẹ́ rò pé ní ọlọ́run ni abó ti dé àwọn píkṣọ́ òfò tẹ́mọ̀ fẹ́ omi tó lò já òfò tó kò láyé tẹ́rù fẹ́ tọ́mọlúwàbí gbogbo owó rẹ̀ síbẹ̀ lórí bóòlù ọkùnrin ọkùnrin táwọn òbí àná kúmọ̀lá ẹni ọlọ́run ni àtòhun náà flirting person ni bẹ̀rù ọlọ́gbogbo tó ń ṣe ń kọ̀rọ̀ wà lẹ́ ọlọ́run rí ṣẹ́dá kankan ọ̀bà rí ń jọ ọba kú táwọn èèyàn bá rí tẹ́lẹ̀ tí èèyàn bá wo fóònù ẹ lòdì gbọ́ ọba kú à ah! èèyàn mọ̀ rò pé náà ẹ mọ̀jà àṣekúlù aláfọ̀fà bá sí àdájẹ́ ìjà mi àtàlámúsára kàìfà musa àbùmọ̀ pé tóun bá ń ṣe ń kọ́rọ̀ ọlọ́ọ̀bẹ̀ ìtóun bá ṣe ń gbangba ọlọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n ara ń lo ikma pẹ̀lú fúlàmù rẹ̀ ẹwájú ìsọ̀gbọ̀n ní kò sí tọ́pamọ́ bóun ṣe fi ń pamọ́ àwọn kùrẹ́ṣí àwọn náà ti ní àwọn fáì ẹ máa bá ní sọ o ẹ bá ti ka ìgbà àwọn fàábé kàrítàgbà Islam bí wọ́n ṣe náà táyé wọn ta bóun náà ṣe mọ̀ àwọn tán ní ká máa sọ àwọn èèyàn òun náà tó ti gbà Islam o òun náà ti tẹ̀lé àná bí o eré ni àwàdà ni ìṣẹ̀lẹ̀ kan tẹ̀lé ọkùnrin kan jẹ́ Usman bọ́nà tọ́lá ha Usman bọ́nà tọ́lá ha òun lórí musa gbogbo ọmọ ẹ̀ òun ti wà nínú àwọn spy fún àwọn tanijọ́ náà lọ́wọ́ fáwọn kùrẹ́ṣì ọba lọ sọ ah musa bùdìbà sílámù o musa bùdìbà sílámù o ó ti ń tẹ̀lé ọkùnrin wo tó láwọn bàbá nàbí ọlọ́ọ̀ni òpùrọ̀ wọ́n pè ní ọ̀yà ìfáàhìrú pé oníbẹ̀ àwọn ni wọ́n lọ́nà yìí lẹ́nu wọn lọ́wọ́ lánà bíi wọ́n ní bàbá àwọn ló ń bá o wọ́n pe ànàbí láwọn ọkọ̀ ojú tí ọ̀yẹ́ ká máa bá ànàbí ọ̀lọ́. eré ni àwàdà a ó a òun náà tún ti jùjọ́ òwe èdè lọ látara òbí yín ẹgbẹ̀rún ọlọ́run òbí yín ò lè là nínú yàtà rẹ̀ bàbá yín ò lè là nínú. bàbá rẹ jẹ́ kébèrè ó ní sọ̀rọ̀ àti lọ ṣọ́ọ̀ṣì òun ní wọ́n sùn kú mọ́ ọbẹ̀ tàkọ́ ọlọ́mọ kọ́fẹ́. ayé ti ẹ̀ ti wá rọ ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí ó fún sọ̀rọ̀ kódà bó ti bá ẹgbẹ́ tàbí dé sẹ́ńdé ọlọ́mọ ṣe ọ̀kadà ó lòó ti parí dìgírì rẹ̀ torí pàápàá dìgírì ọbẹ̀ ṣe bí ọbẹ̀ ṣe mástà lọ́wọ́ torí ẹ̀ lọ pàṣẹ ọba bíi ìlànà olẹ́ tó ọba kú lásìkò yẹn kọ́ kí lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n sọ ìsìláàmù nù àbí wọ́n di mùsùlùmí rádaràda wọ́n di mùsùlùmí ẹlẹ́bọ nítorí pé oore ayé bá retí lọ́dọ̀ bá ní ọ̀dọ̀ òbí wọn. wọ́n nígbà tí ìyá musaab tó ti gbọ́ ó pe musaab ìrẹ́ musaab eré ni àwàdà ni kí ló ṣẹlẹ̀

tó bá gbọ́ lárúbáwá tó bá ka Quran yóò mọ̀ pé ìsìláàmù òun lẹ̀ sọ́lọ́ àwọn lárúbáwá Kùránì dá wọn lágara wọn rírú Kùránì mú wá wà láì wọn lérí mú wá wà làwùkánà bá àbùhùn lè bá àbí zọ̀yìnrọ̀ ẹ̀ lérí mú wá láíláí ó ń bẹ nínú wọn tí wọ́n máa ń yọ Kùránì ìbọn sáà nàbí àgbàlá bá ń bẹ náà fìlà lóòrùn wọ́n máa wá rí ọgbọ́n ó wáyé ah wà iná láhú làhàláwá tó wà tọ̀láwà làhàláwá tó wà tọ̀láwà àwọn lágbàwà yọkú ìgbà fúláàmù jọ́nà o méjì fún àwọn tèmi wọn lọ yọ kúrà ní ìbọn ìkẹ́kọ̀ọ́jú bí ìkẹ́kọ̀ọ́jú bí eléyìí ń rìn ìbọn wọ́n kẹ́ mẹ́rìírí ìyanu ọ̀bẹ̀rù ìbùràní ọkọjá anyị jálàbà ìbùrọ̀yìn wà lálẹ́gbẹ́ káàdì ṣe jálàbà ala mẹ́rin mọ̀bí alùpàdì ọkọjá èké ọkọjá bílù mẹ́rin pẹ̀lú níyù. torí pé bọ́lá òun ṣe máa gbé Kùránì wa ọ̀nà tó yàtọ̀ ní tẹ́ẹ̀mọ̀ ha falimori ha amáyàtàtà ànínábà ìlú àbúyàfẹ́ máa wà fún ma yá òkìkí èdèjọ́ gbégbé kò tó wá máa wà fún ma fẹ́ kí alì láàrín tẹ́yìn ọba yàwó èdè kíbà gé abc e, Ọlọ́run tàbí pé Alif Lam ní ẹmọ́ wájú káàkiri. ها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا kí ni bàbá káàbù ayọ̀ pẹ̀lú zakaria ní èdè máa wà lọ́nà sàárè kúránì yàtọ̀ sí pé pòfẹ́sọ̀ farabìkì ni mí wà láì ọ̀yàtọ̀ ẹ bá sọ́ọ̀dì kúránì dáadáa tó bá nínú àwọn tí wọ́n arabic and islamic study mo ti gbọ́ tí kan mọ̀ tí èbá bẹ̀ bóhùn fàdé òun bóbi òun ní à bóhùn lówó ní ti mùsùlùmí ó rí pé ìsìlámù lọ onígbọ̀bá díwájú ọlọ́run àtàwọn òbí ẹ̀ẹ́dọ̀ àkàn musa ó wà fi stand ẹ̀mẹ̀ pé mo gbà ìsìlámù ní lóòótọ́ mo rí òdodo ń bẹ̀ ànábì àbára mú ká kùránì fún wa ó ń tu mo ìkọjọ́ ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ọlọ́run torí ìyá rẹ̀ ló dé sí ìsìláàmù pamọ́ kì í ṣe torí bàrẹ́ kì í ṣe torí ìmọ̀ẹ́sì torí ìyá rẹ̀ ni. nígbà tí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ kàn ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìmọ̀lẹ́ àti kúfúrú mọ̀jẹ̀ tí ìmọ̀lẹ́ ní pamọ́ mọ́. ìyá rẹ̀ wọ́n nítorí pé ìyá rẹ̀ náà nífẹ̀ẹ́ rẹ̀ ìyá rẹ̀ máa tó ń tẹ̀lẹ̀ mọ́kàjọ́ náà lọ. ẹ ń bá gbà islam bíi kán máa wọ kínú òrùn fẹ́ẹ̀rán the fourth mohazbi Bilal bin Rabah bìláàlì gbọdọ̀rọ̀gbà ẹran ti yàtọ̀ jẹ ó tó dáàrin kó ohun rẹ̀ tó há eré ní àwàdà ìyá rẹ̀ ti mọ̀ pé á ìyàtọ̀ fi ń jẹ àwọn tó bá gbà ìsìláàmù pọ̀ ìtẹ́ ìfìmọ̀ ní pé tẹ́ ẹ bá rí ìyá tí ò ní ti ọmọ ọ̀rọ̀ yá yẹn dààmú tẹ́ ẹ bá kó bàbá hundred ìyá hundred ìyá ló pọ̀ jù tó máa ń nífẹ̀ẹ́ ọmọ ìbí bàbá lọ ìyá rẹ̀ náà nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n kúfúrú àti ìmánì ọ̀tá ni wọ́n ṣe kú ìyá rẹ̀ ọ̀hún afẹ́fẹ́jẹ́ ká máa wọ́ ọmọ òun nínú òòrùn ọwọ́ àbùkù irú ìyàwó mo lè fi jẹ́ o ẹjẹ́ àdìpanulé kódà wọ́n lè yà rẹ̀ òfẹ́ gbà kan máa dọ̀rọ̀ bá tún nǹkan tì ìyá rẹ̀ ọ̀nà pé ọmọ ìfẹ́ bàtú àmì bá ń ẹ̀ má nà ìfẹ́ ìgbọ̀n ó nífẹ̀ẹ́ mọ́fà mọ́fà bù náà nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ìmọ̀lẹ́ àti kòfù ọgbọ́dọ̀ jìyà ilé ẹ̀sẹ̀ mọ̀ tọ́ ọba rògbò bí rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ìjọ tíjà bá dé láàrin ìmọ̀lẹ́ àdúgbò fún ìyá rẹ̀ ó fi àjọ bàbá rẹ̀ ó fi àjọ ìyá kílẹ̀ ó fi jọ ìyá kúfúrú àti ìmọ̀lẹ́ ìkan bẹ bá àyànjú lọ ọmọ ìyá wa kan tá a jọ lọ yunifásitì ọ̀kì lọrin àwọn òbí ẹ̀ sì fẹ́ aburú tó nípa sí ọmọ tẹ́ ẹ bí inú wà láìsí sísá ìlú serious problem up to this moment. torí fọmọ owó ń bá ìtẹ̀lé tọ́lọ́ tàbí ẹ̀ẹ́dẹ̀ gbógun tí ẹgbógun tí ẹgbẹ́ wàhálà sínú ayé ọmọ ẹgbẹ́ sínú ayé ọkọ tó fẹ́ torí tàbí ọ̀sẹ̀lá ó sì mọ̀ pé tọ́lọ̀ bá ìmọ̀ni àti kúfúrú wọ́n ìdíjọ́ nígbà bá ìmọ̀ni wọ́n wọ́ lóòrùn wọ́n so mọ́lẹ̀ èwo ló bára mú bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyá rẹ̀ tó ṣe fún un wọ́n so mọ́nà yàrá yìí ọwọ́ àyàn àwọn èèyàn ká máa gbọ́dọ̀ pé kí ni ó kò gbọ́dọ̀ gbóòdè ntí ìyá bí ṣe fún nìyẹn ọwọ́

ẹ̀mí jẹ́ láyé lọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànájú sọlọ́lá àná ọ̀sánlá wọ́n ní wò tó wá ń dé kíbọ̀ rẹ̀ pé àwọn mùsùlùmí pẹ̀lú ìyà tí ń jẹ wọ́n ìyàpọ̀ owó nìkan kí ń jí ìyàwó ìyá tí ẹ̀ tó máa ń wọ̀ sẹ́ni wọn sá òun ládàá lórí wọn wọ́ òun di sẹ́rántì ìyá wa zùmọ́ yà tí wọ́n bóde nǹkan pa abẹ́ ẹ̀dí bá mi ẹ̀rántì isbil àlàyé àfẹ́ fàínà mọ̀wáyídà kókólú ìjànà wọ́n fi ìyà tó nípọn wọ́n fi jẹ àwọn tàbí ìyà yẹn ń lọ lọ́wọ́ nínú òlù ìyà ti mútàbù náà ń lọ lọ́wọ́ nínú kíni o yàrá àwọn mùsùlùmí pẹ̀lú sọ́lọ̀ láàrin ọ̀sánlá wọ́n wá rò pé ibo làwọn lè gbé ìsìláàmù àwọn sálọ ìyẹn ni mo fẹ́ràn ẹ̀yin ọmọ ìyá wa tó o bá rí báwùjọ kan kọ̀ rọrùn fún ọ láti ṣe ìsìláàmù o lè ṣe ìjírà kí ló dé tó lè fẹ́ ìjìra kó kó láwùjọ yẹn lọ bò mí. ṣùgbọ́n ó ń bá àyàn ló jẹ́ lónìí ẹgbọ́n mi tí mo dé yìí ó ń bá àyàn ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín wá ń kú níbi tẹ̀ tí ó rí Islam mọ̀ sí ẹ wá fẹ́ japa lọ síbi tí obìnrin ò ní lè lo nìkan ọ̀bù comfortably nìkan ọ̀bù kìnnì ẹ fẹ́ japa lọ síbi tóbìnrin ó lò jáàbù tó tó ọ̀mọ̀ ẹ̀kì láàrin àwọn èèyàn ẹbẹ́ japa lọ síbi bẹ́ẹ̀ tẹ́fẹ̀ kí o jẹ̀mọ́ tẹ́sẹ̀sẹ̀ máa wọ mọ́tò bíi five thousand ten thousand kẹ́ẹ̀tọ́ lórí jímọ̀tì lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹbẹ́ japa lọ síbi tẹ́ẹ̀sì dasẹ́wó tẹ́ẹ̀sì dóńtìnà tẹ́ẹ̀sì daláràmù ó túmọ̀ sí pọ̀pọ̀ lọ́pọ̀ ìdákéjì táwọn tàbí witness lẹ́yìn ṣe kéde o lẹ́yìn witness àwọn kò láàyè kúfúrú láàyè imani torí Islam ẹ̀yin kò láàyè ìmọ̀ẹ́nì láàyè kúfúrù torí owó ayé ọ̀yẹ̀káyà ìmọ̀ẹ́nì àwọn òbí ìmọ̀ẹ́nì wa tẹ́kẹ́ ní ní serious problems ọlọ́run nìkan ló lórí bí wa. wọ́n tó wọn bàdé wọ́n fẹ́ lọ sí Habasa lọ́dọ̀ ọba Ethiopia náà pè ní Ethiopia ìyẹn náà pè ní alihijoratu Habasa. eré ni àwàdà ní musa mẹ́ta fẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni bá ń sọ wọ́n ń sọ òun náà ń sọ àwọn tí ń sọ musa àbùjá o jẹ́mọ̀ kí musa àbùjá ọjà ọ̀padà sọ́dọ̀ Muhammad wa fi kún ara àwọn ikọ̀ àkọ́kọ́ tí wọ́n kú òní mọ́kà lọ sí habasha sẹ́ẹ̀rí habasha ẹni tó jẹ́ ọba ń bẹ̀ ní Lagos sáìtù e nàìjáṣí kèéso ọkọ rẹ̀ gangan bí ká ní olúbàdàn bí ká ní aláàfin táìtù ní ànàjáṣí ọkọ ọba Lagos níjọ́ náà lọ́hùn àwọn sàábé wa lọ wọ́n rí pé ọba yẹn nàìjáṣí yẹn mọ́lìkùn àádìlọ mọ́lìkùn ọba ni bó ti bó ṣe wá jọba òkè ṣe mùsùlùmí bíi kírísítẹ́nì rẹ̀ àwọn ọmọ ìyá àwọn kírísítẹ́nì jù ní jọ náà ṣùgbọ́n bá yẹn kè é sábùsì nínú àwọn ọkọ̀ tí wọ́n lọ ń jọ náà ara àwọn tó líìdì wọn lọ ní Jafar bọ́lá àbítọ́lì Jafar sẹ́gbẹ́ Jafar bọ́lá àbítọ́lì òun ni ọmọ ìyá àfọ àwọn Alí bọ́lá àbítọ́lì fámílì àbẹ̀bí àṣàlàmù nígbà wọn dọ́dọ̀ bá nàìjà ṣí wọn ka súrà tù Mariam kí ló dé táwọn èèyàn fara ní yín sáà ń lé kí wọ́n níbẹ̀ o ọkùnrin kan ànábì ọlọ́run lóde o ọdẹ sọ fún àmọ́ láàrin wa pé olódodo ni láti kékeré kèé parọ́ kèé jalè kèé wúwa bú mo rọra mi àtẹ̀yìn náà ibi tọ́pọ̀lọpọ̀ wa ti ní problem ọ̀fẹ́ ti dá wà ọ̀fẹ́ sàlàyé sọ́nà nínú fámìlì yìí wọ́n mọ̀ pé wọ́n lọ máa owó owó dìpàtmẹ́ǹtì ní sádá ó sì kó jẹ owó fakọ́ọ̀tì ó ṣe rádaràdá owó nss ọ̀dàrú owó lẹ́dájì iye ìwọ ni first child ó sì lábúrò mẹ́fà lẹ́yìn gbogbo ẹ̀tọ́ àwọn mẹ́fà ó sì jẹ́ láyé jama ìwọ ìlọ́wọ́ bá àbúrò ẹgbẹ́ súnà kan lọ́dọ̀ wọlé bíríkì fa ẹni ó lè burúkú yìí ọ̀pọ̀lọpọ̀ wa gan we are not an embodiment of what of virtues nígbà tí jáfàrù ka sọ́rọ̀tù Mariam ọba nàìjà sígbó ẹ̀kọ́ ni pé ah irú bí Jésù tó mú wálé òun náà ń gbá fúlàmù <clears throat> kí la ló ṣe jàmọ́ ṣùgbọ́n òun náà fi fúlàmù ẹ̀ pamọ́ ah ṣe ẹ̀rí tí wọ́n fi fúlàmù pamọ́ ẹ̀ bá gbáyé nígbà náà yọ̀ ọ̀dàfà wọ́n họ̀ lérò ọba nàìjà ṣíwá àlà òun nínú nígbà tí wọ́n pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ information tó jẹ́ pé false information dọ́dọ̀ wọn gbé ah, àwọn ará mọ́kà o ẹ o <clears throat> gbogbo àwọn sàbẹ́ kọ́ ló lọ ànábì náà dẹ̀ lọ ànábì sì wà mọ́kà òun bá dá wà lọ gba ìsìláàmù ìsìláàmù ti dé Ethiopia àwọn èèyàn gba ìsìláàmù níbẹ̀ ṣùgbọ́n báyàn ló jẹ́ àríṣà àbí ẹ̀yọ kan nínú àwọn tó gbé ìsìláàmù sà òun bá tó di lọ ọba kú sófò èèyàn gbé fìlàmù ta ọba dọ̀n ọba gba kìrìsìtẹ́nì irú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ibi àtọ́gbọ́n wọn sọ ibo ti ẹnu àwọn kátó bá fìlàmù nígbà táwọn sọ̀hábà wa gbọ́ pé à fìlàmù ti rọrùn mọ́kà wọ́n bá tún padà sí mọ́kà ara àwọn tó padà ní Mus'ab bọ́nà rẹ̀ radiyallahu anhu sọ ẹ̀rí gbà tọ̀rọ̀ wá rí báyìí tí Mus'ab padà wá ẹ̀mọ́gbàgbé ó ti bọ́ lọ́wọ́ ìyá rẹ̀ òun nìkan kọ́ lọ́dá ṣe mọ́ ó ti kó ní pé kò fi ìsìláàmù pamọ́ wọ́n ti mọ̀ pé láwọn tàbí àtàlùbí àsàlà musa kò padà wálé ìyá ẹ̀ ní tòdíọ̀ ó ní màmá mi mo nífẹ̀ẹ́ ní ọ̀rẹ́ iná nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ bá tún ní wọ́n ó dé mi gbogbo àwọn tó bá dé mi ó súnmọ́ tí wọ́n kó láyé ẹ mọ́ ẹ̀bá àtẹ́ǹtì ẹ̀ pé wọ́n ó ṣe kí ni ó ẹ̀ tún dé èyí ti dọ̀rọ̀ yìí mọ́ ní àfikún fún un musaabu bá ti dáwà fún màmá mi màmá mi àtẹ̀ṣàhàd aláìláha màmá mi gbà pé kọ̀sẹ́ tó yẹ ká máa ṣe àbọ̀lọ́ wa anna muhammadan rasulullah kó o fi ẹ̀gbà fáwọn ẹbí wa muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ sáà ni o òjíṣẹ́ ọlọ́run ìyá ọmọ gbà ó ìyá kò sí tọ́jọ́ owó ní bàfọ́ sẹ́wọ̀n pé ìyá rẹ̀ lẹ́ẹ̀tì màpọ̀ mọ̀ òun à ah, mọ́sáàbù eléyìí ìyàtọ̀ <laughs> ìsìláàmù ìṣe kí ni ó ti yé màmá rẹ̀ ọ̀fẹ́ kan dé mọ́ màmá mi <laughs> ẹ bá àtẹ́ǹtì ẹ̀ tíjọ́ ní ìyàtọ̀ mọ́ ẹ̀sẹ̀ gbàgbàmù ni àtẹ́ ah, ẹ bá ní wọ́n dè mí yóò di wàhálà ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tọ̀ yẹ kakọ jẹ́mọ́ kèé ṣe pọ̀ yàtà sí màmí ẹ̀ tọ́ bá yàtà ní kòtò ní ìpèsè tọ́lọ́run sẹ́rí tọ́rọ̀ bá jìbì ìmọ̀lẹ́ àti kúfúrú we need to be firm and steadfast. ó dùn ojú ẹyẹ mami mo fi ọlọ́run búra tẹ́ ẹ bá fi three hundred trillion tẹ́ ẹ fi ṣe ọṣẹ ìyọnú ayé tẹ́ ẹ fi ṣe ẹ̀rẹ̀ àgbà wà láì súnmọ́bì láì mi ò nílò wà láì súnmọ́bì láì mi ò nílò wà láì sàláì súnmọ́bì láì mi ò nílò ẹ mọ̀ wẹ́ẹ́ jama ìwọ tó bí rẹ̀ pọ̀ ọmọdé máa wà láyé ìṣẹ́jọ́ ọ̀rọ̀ owó èso lórí ìyọ̀nà àwọn àgbà ṣùgbọ́n mẹ́nu wa torí pé kọfẹ́lúùsì android phone tó ọ̀rẹ́ rà fún kọfẹ́lúùsì láńtọ́ọ̀bù ńlá sátidé sunday tàmá lọ ja item seven kọfẹ́lúùsì ẹ̀ yọ ọmọ wa sọgbọ́n sí ebi jẹ́ mo kẹ̀lé kí mọ́mí ò ṣe wọ́n bá wà lé mo máa ń lò lójú wọn tí wọ́n bá ti lọ mi ò kí ń lo ọgbà lónìí yẹn ọ̀rọ̀ di almuharaba al bainal imani wal kufr. That is battle between the truth and falsehood. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa wá fi ìmánì pamọ́ torí ayé Musa àwùjọ yẹra rẹ̀ ibẹ̀ oníyẹ̀ ti wá dìklẹ́ àbúgbé gbogbo àǹfààní tó ń jẹ àwa náà kà ń bẹ̀ ó yóò tó àlà. Sábà pé wọ́n ti lọ sí Abasa bá wọn, wọ́n wálé gbọ́ pé wọ́n tó wá rí pé ah, musa buhari ti wo aṣọ tí ọ títà náà bá tó ní musa buhari tí bàtà rẹ̀ ti ń jẹ musa buhari tí wọ bàtà tí ọmọ ogún yẹn lẹ́sẹ̀ òsì ti padà dé ṣùgbọ́n musa buhari rò jẹ́mọ̀ tí mo wí musa buhari kí ló rírò láìláha ìlàlá muhammadu rasulullah àfáà ní eré ni àwàdà ni musa mọ̀ dọ́gbọ́n bá ayé rẹ̀ lọ ṣé nígbà tọ́rọ̀ ti wá rí báyìí nígbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ wọ́n ti padà sọ́dọ̀ ọba nàjáṣu àwọn èèyàn tí wọ́n ń gbà Islam àwọn èèyàn tí wọ́n ń gbà Islam ní maka àwọn èèyàn tí ń gbà Islam àwọn nǹkan kan ṣẹlẹ̀ ẹgbẹ́ òṣù mọ́kè sọ̀rọ̀ tí musa fi ṣẹ̀mọ́ débẹ̀ ọ̀rọ̀ mọ̀kọ́ tọ́ à bí wọ́n ti ṣe economic boycott tọ́dà nìkan wọn ọ̀rọ̀ tá nǹkan báwọn mùsùlùmí ebi pa wọn ànàbí tún pa wọn sàdéhùn gbogbo yẹn bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ ṣùgbọ́n tó cut it short àwọn sàábé wọ́n padà wá sí maka ìgbà tó padà wá sí maka operation mùsùlùmí ṣe kí ni ó ti tàn àwọn mùsùlùmí wọ́n lágbára náà ó ti bẹ̀rẹ̀ yàtọ̀ tẹ̀síẹ̀ tẹ̀síẹ̀ kí ni ó ti bà ìrò wa dé pé ah ó yẹ kí Islam ò tún máa káàkiri ni ọya ẹja tó gbé Islam lọ Màdínà sẹ́ẹ̀mọ ìṣòro tá a ní ui ni mo ti ń sọ̀rọ̀ alhamdulilayi ui mss máa ṣe kankan tí mo láì ẹ mọ́ ṣe wúrà dáa wà ìmọ̀bẹ̀rẹ̀ ṣe ní twenty twenty six yìí o ṣe ti àbí ìbáṣẹ̀ ṣe kan ìgbà ìlẹ́tọ̀ kò tí wọ́n máa ń ṣe ní wúrà dáa wà. àwọn sẹ́rí báyìí lẹ́yìn ṣe pọ̀ ní ògbóró bàtà yìí gbogbo àwọn ẹlẹ́tọ̀ wà lóko àwọn kírísẹ́nì ti rà tán nǹkan sì ṣe wá. Ìbàdàn Lagos expressway ilẹ̀ tó pọ̀ jù lápọ̀ tó lápọ̀ jù àwọn kírísẹ́nì lọ́pọ̀lọpọ̀. àbá gbogbo ọ̀nà jẹ́ ayọ̀ rẹ̀ lórí ọ̀nà káwọn ẹ̀dẹ́

nǹkan ṣe wá gan kí mo ló ṣe wá dáwà tí wọn kò nínú ìgboro náà á tún wá máa bú àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan táwọn tó ń gbìyànjú bá ń lọ ní ogbó bá ń lọ sí ọlọ́run sànàbí àfàlà fowó tẹ̀lé ayé ọkẹ́ ìdókòwò mo sí èmi mo ti wà èmi sí bọ́ sànàbí kẹ́ ní mo sí mo sí sànàbí sọ̀rọ̀ láàrin mo máa lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ wa torí bá ń ṣe online èèyàn twenty seven thousand tí twenty seven thousand tó wo ẹyọ kan lè mọ́rin mọ́nà látàrẹ̀ dáwà tí ò ṣe é ṣe kí ni o tí ò ṣe evaluate àwọn èèyàn bẹ tí wọ́n ní ìjẹ́ ẹjọ́ kẹsọ̀rọ̀ wákàtí kan méjì fún wọn tí màálẹ̀ òdènú ayé wọn alùsẹ́wúrádà wà lọ́nà ìyànà ọ̀fà tẹ́ bá ti kó owó olódó tẹ̀ lọ apá bí ọ̀nà ìyànà fàlẹ́kà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ èyàn awọnú lọ́dún kan alọ́sídáwà ń bẹ̀ gbogbo àbá ti di christian bàbá ẹ̀yọ kan tó jẹ́ mùsùlùmí bàbá ti fọ́ lójú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ náà ti di christian bàbá yẹn wọ́n tó hàn léèmọ̀ bàbá yẹn ní pé òun tó máa pé ẹ pa òun ni o àní òun ó kù sí mùsùlùmí ni àwọn àfa àtẹ̀gbé ìsìláàmù wọn náà lú àwọn yìí wọ́n ní gbogbo tó yọ àwa síwájú bàbá ojú mi ti fọ́ láyé ẹ̀ẹ́dàn lọ bàbá yẹn dẹ̀gbà kádàrà tí a bá yẹ bá ti kú ọlọ́jọ́ ní gbogbo lórí islam jápá ìlàlújẹ náà tọ́ba bẹ̀rẹ̀ àyè ọlọ́jọ́ mọ̀ bẹ̀rẹ̀ dáadáa àwọn èèyàn sọ pé àbà ó di di àbà èèwọ̀ ń sílẹ̀ mọ́sálásí tó wà bẹ́ẹ̀ àwọn aláwọ̀ bẹ̀ àpèròjọ́ náà àwọn alákùnrin wọn kàtàrí bóde àwọn olóògbé náà sẹ́ni èdè mọ́ọ̀kì wọn ní mọ́ọ̀kì náà ni ṣùgbọ́n wọn ò kírun mọ́ bẹ̀rẹ̀ láti jọ aláwọ̀ aláwọ̀ kírun bẹ̀ ẹ̀yin aláàbà ẹ̀ bóde àwọn náà fẹ́ẹ́ ti wá àsìkò yìí ni wọ́n bá ń wà pé ìwà àti ìdílé wá di kírísítẹ́nì bàbá ìlú ọ̀gá ti di kírísítẹ́nì wọn gbọ́rọ̀ ọlọ́mọ ó di di àbá di kírísítẹ́nì àwádẹ́ tó kò ní ògbóró àjẹ àjẹsẹ́ wọn kò káàkiri sincerely your blessing tell you the reality ẹ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ rárá musa àbúgbò náà rẹ̀ kí ni ọwọ́ àṣẹlẹ̀ ọya ọyẹ kí Islam ò dé Mẹ́dínà tani kánà lọ Mẹ́dínà ibi tí di fọ́ọ̀tẹ̀ fọ́ ibi jáde lálẹ́ yìí ọ̀hún sẹ́ẹ̀rì kankan tó ń bẹ tí mo fẹ́ ká gbogbo wọ́ọ̀lọ́ọ̀dì wọn ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ necessary leadership ní UNB àbáwọn other branches àbí at any level kìí ṣe bá a kẹ̀ máa ń yán èèyàn sí position torí gbogbo èèbò kò ní dá fẹ́ èèbò ẹ̀ ṣé èèbò òkú làwọn làbẹ́ jẹ ni tẹ́ ẹ bá fẹ́ yan PRO ẹ̀wẹ̀ tó gbé èèbò torí pé kí ló fi máa pass information lẹ́yìn PRO ẹ̀ nídìí èèbò fáwọn position yòókù anabisa ọlọ́run ọ̀sálàm ọ̀fẹ́ yan ta ni ọ̀lọ́ máa ṣàlàyé Islam ní Madina ẹ má ṣe mi fèkì o ta ni ó fẹ́ dá òtún jọ náà pé nínú àgbà àfàbé tó nímọ̀ tó ní ìmọ̀ ní àbúgbàgbọ̀ ìjà láàrin wa rẹ̀ fáwọn ìdí àtàrà àbúgbà kiri ẹ̀rì pé ní ṣẹ̀dá àrí àlọ́ lòun mú níjọ́ tí wọ́n fẹ́ ṣe ìjírá tọ́jọ́ pé tí wọ́n bá ń bá wọn lójú ọ̀nà wọn pa wọn ànábì òkúta ló lè ní ìmọ̀ọ́nì tí ìmọ̀ọ́nì rẹ̀ lè ṣe ìtalówó lọ́jọ́ mọ́ bàtà nàbí fẹ́ pè wọn kàlàkígbe mọ́rù ọ̀rọ̀ ti ìdìláàrí tó ń rẹ̀ ọ́ àti wọ́n na tayé ẹ̀ta tí ó tó máa ní ahan ahan alọ́kan oṣù lọ́lọ́run ànábì ọ̀lọ́ọ̀mú ẹni tó mọ̀ tẹ̀jú ìlú talọ́lọ́ọ̀mú akígbe mọ́rù ẹni tó jẹ́ pé yóò pariwo pariwo ohun rẹ̀ ó tó máa lo òkè ní ìdìláàrí ló mú lónìí nínú pọ́blẹ́mù tá ní prejudice ẹfẹ́ yan ẹni tí ó mójútówó ẹlọ́mẹ́ tó ṣe linguistics níbo ni ọmọ òkè àwọn ìpínlẹ̀ àfi tó bá jẹ́ pé ó ní màá ń tọjọ bẹ́ẹ̀ bọ́yọ̀ lọ fún kele program management kan oṣù mẹ́ta tí wọ́n kọ bẹ́ẹ̀ ẹ máa fi the right spec in the right kí o the right form. anábì wo pé talẹ̀ ní tó jẹ́ pé ẹ máa wo dáàbò bí àtàlà ń wò lára rẹ o ìyẹn lọ́fà kí mo ṣe nǹkan kan bí ìgbà mọ́ ka ìtàn yẹn mo kọ̀m̀pìà quality tí mo sáà nílá nígbà tó wà ní jáì níyà wàbáàdà ìsìlámù yìí. anẹ́bí mi fọwọ́ ẹ̀mọ́ ẹ̀gbọ́n ẹ wò yẹn àwọn èèyàn kan bẹ lónìí ìjà ìlú yàmẹ̀ wà láì ní lónìí dáadáa la ẹlòmíì nu wa láhùn tábà ní owó pẹ̀tró kò ní dáwó àwọn kan dẹ̀ dà mo gbọ́ tó sọ pé bá wọ́n dẹ̀ ní kéde àti mùsùlùmí musa nígbà tó wà ń já ìrìyà nínú àwọn ìròyìn tó ní ẹ máa mi dáadáa wọ́n mọ̀ wípé akíkanjú ni ó wà brave ìfúnjọ́ tó wà ní já ìrìyà níjọ́ tó wà ń já ìrìyà was eloquent ọjẹ́ ń tọ́jẹ́ pé ó máa gbé ọ̀rọ̀ bí èèyàn ṣe máa ń sọ̀rọ̀ anábì wà àwọn nǹkan yẹn ìgbà tó all the and affluence for Allah and Allah alone. Ìyẹ́ ni kẹ́kọ́, Musa Bùbúnú Umeri, ó ń wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànàbí sallallahu alaihi wasallam. Ìyẹ́ ni kẹ́kọ́, ó ń gbé ẹ̀sìn rẹ̀ sá àtàwọn ìròyìn míì. Ànàbí rò pé eléyìí zúùdù tó ń bẹ lára ẹ̀ ká má yé kéke ọ̀nbẹ́nu ìròyìn. Àlàáfùmọ̀ lùkọ̀wé, àlàáfùmọ̀ àlùkọ̀wé strong determination. Ànàbí wá wo gbogbo àwọn ìròyìn dáadáa yìí. Ọ̀dà wo talẹ̀ ni àkọ́kọ́ tí ọkọ̀ lọ sí Madina ẹ má ṣe mistake Madina kan wọ́n ń pè ìjọ kí náà pè yẹ́sìrì kó lànà bí oríire ni fún pé délẹ̀ ní yẹ́sìrì Madina òun lọ bá nàbí àsàlámà ànàbí wa ràn lọ ọyá rẹ̀ Musaabu o ti lọ time ọlọ abacha Ethiopia second time this time around Madina. musaabu lọ wá lọ Mẹdínà nígbà musaabu dé wẹ̀ ẹ̀ nígbà tó wọ́n pé musaabu ẹni tó mọ̀ sọ ni ó lágbe kalẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀ ìlójú gbọ́rọ̀ kalẹ̀ fún ya rẹ̀ tí àrẹ náà rò pé ah ẹ má tó ń dè mọ́ <laughs> ọmọ mi yìí ọlágbe kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ wọ́n nígbà musaabu wá dé Mẹdínà wọ́n máa ń pè ní alimokori kí náà máa ń pè ó mokuriku tó bá níta ni lónìí tí mo gbà yín sọ̀rọ̀ ní fourteen forty seven láàdá ọmọ bẹ́ẹ̀ gan ṣe ń sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọlọ́run tó máa mú láàdá ẹ̀ lọ́ba musa gbogbo ọ̀rọ̀ ẹ̀ rọ̀bí àlọ́wà. gbogbo ẹ̀ tó bá ń ṣe ìsìláàmù mọ́ ìdílé lónìí ara àwọn tí ó máa ń o mo fà á gbogbo ọ̀rọ̀ ẹ̀. ìwọ náà wá ṣiṣẹ́ láàdá kan fámìlì yìí ọ̀ wá ṣe nǹkan kan dìpàtmẹ́ǹtì yìí ọ̀wá wá nǹkan fẹ́ fakọ́tì yìí tọ́jẹ́ pé ń dọ́tọ̀ ọba kú òyú àì náà mọ̀ ẹgbà ládàá lójú ọjọ́ pé jọ ọba kú òníwà ọmọ wa bọ̀ pé ta bọ dá bọ́ fàyà lẹ́ dìpàtmẹ́ǹtì ìwọ ni ta ló àwọn ẹgbẹ́ ọmọ Ìbàdàn kẹ́ẹ̀mọ́ fìbọn búra ni ti kú òfò wọnú àkáǹtì ẹni ìwọ náà wo tó lè ṣe náà tó ṣe ui èmi ni ìwọ náà tó lè ṣe bí lónìí ọmọ ẹ má gbàgbé o àwọn ará Màdínà náà ọwọ́ ara ń wọlé sí wọn láà wọ́n níjọ́ kan wọ́n káwọn èèyàn nìkan gbà wọn kẹfìrí dé ọjọ́ ìjọba ilé yìí wọ́n lọ́ba ní ìfarabalẹ̀ torí wọ́n tó bá fẹ́ ṣe irú dáwà ọ̀ọ́lọ́ kẹ́kọ̀ọ́ rú àwọn èwo làwọn tí wọ́n àwọn kìlí ọ̀sán máa ń gbé báyìí wọlé káàkiri àwọn ajẹ́rìí jòmbá yìí ní títọ́ ti bínú láyé ọ̀ gbọ́dọ̀ bínú àfà wọ́n ní musa kè bínú nínú àwọn olórí àwọn kèfèrí ara àwọn tó gba ìsìlámù lọ́rẹ̀ àti amúrùkú náà lè jùmọ̀ àtàìmọye àwọn kìbáàrù sọ̀hábà ìmí ìwákòó fẹ́ wá bá musa àbùtà eléwọ̀n ní kò bá àwọn wa lórí eléwọ̀n ní sọ pé àgbẹ̀bí ọlọ́ọ̀kan lọ́wọ́ àkámọ̀ sí òòtà mọ́ wọ́n ní musa àbúrò àdúgbò ẹ̀ fọ́nà balẹ̀ ẹgbẹ́ ìgbọ́n tá a fẹ́ sọ tó bá tẹ̀ ní lọ́rùn ìgbà tí ó bá tẹ̀ ní lọ́rùn ìgbà débi pé kò kan Madina ilá wa fi ìmùsùlùmù kọ̀dí áfìlàmù nílá àwọn èèyàn wá ń gbà fìlàmù lọ ìyẹn lọ́kọ̀ fa àlùbáyé àtùlà akọ́bá ti àti báyé àtùlà akọ́bá ti fà àárín kan àwọn àwọn tó ti gbà fìlàmù Musa gbọdọ̀ bẹ́ẹ̀ wọ́n wá bá nàbí ní maka wọ́n ṣe ìjẹ́gbẹ́ fánàbí káwọn máa ṣe tọ́lọ́ àwọn máa tẹ̀lé ànàbí àsàlà àwọn ò ní mọ ẹbọ mẹ́sìn ànàbí wá yàn kan nù wọn ọ̀yá wọ́n tọ́ padà àwọn náà tún jọyìn musa wọn lọ bá fẹ́ ọlọ́run lọ àwọn ọkọ̀ kejì náà tún wá àwọn èèyàn wá ti ń pọ̀ wọ́n ti ń pọ̀ ń pọ̀ wá dáa nìkan pé àmúfà àmẹ́kùnmọ̀lá àpúṣẹ́ ti yìí o ẹ̀yin ni mo kiri ẹ̀yin làáfà wa ẹ̀yin lẹ kọ́ wa Kùránì ẹ̀yin lẹ sàlàyé gbogbo nǹkan ẹ jábẹ́ ní ìfọwọ́ máa bọ̀ táwọn ará amẹ́ká ọba máa yẹ àwọn ará Mẹdínà bá ń di máa ń fa nàbí sọlọ láàrín àbí anábì ọmọ ẹbọ àwọn ti pọ̀ Ọlọ́run náà ti wá yọ̀ǹda tẹ́lẹ̀ ànábì ò lè lọ àtọ́lọ́ bá tó yọ̀ǹda fún Ọlọ́run wá padà yọ̀ǹda bá nàbí àtàkọ́ ọ̀yá ìjìlá ti yá ànábì wa má bùbá kiri iṣẹ́ dáwà tí Musa àbọ̀ ọmọ Umaru ti ṣe wà láàrín onípa rẹ̀ ti tàmọ́ ìsìnà onípa bó ṣe kó àwọn èèyàn lẹ́sìn onípa bó ṣe ń ṣàlàyé ètò ọlọ́run onípa báwọn èèyàn ṣe fẹ́ fìtìmáìsì ẹ̀ tó ń ṣe sùúrù débi pé ń bọ̀ dáàrin kan ó kó wọn jọ sílé kan dáàrú bà ní kọ́ ìfámà jẹ́mọ̀ kí la fẹ́ o dáàrú Ibi tábẹ̀bí ti ń kọ́ àwọn tàbílẹ̀kọ̀ kí lápòwó dárú làárùkọ̀. Dárú àlàárùkọ̀ ní Mẹ́kà. Dárú bà ní kọ́ ifámọ̀ níbo jẹ̀mọ́ o ní Màdínà. Talẹ̀lẹ́ tó dálẹ̀ Mùsáàb bọ́nà Gùmẹ̀lì. Wọ́n lọ wá gbá Yorùbá lọ́dọ̀ ànàbí ànàkùnmùlà àwọn èèyàn ti pọ̀ bí náà. Sáàlì kó wọn jọ ká máa ṣàlàyé tọ́lọ́ fún ànàbí níbẹ̀. Sẹ́rẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ń fi sí ọlọ́run tí èsì pé fẹ́ ló là ń ṣe àwọn kan ó jò lórí ìwọ tó o bá jọmọ ẹ̀yìn mọ́rò pé torí pé wọn náà ti lé fọ́lọ́à mọ́rò pé torí pé àwọn kan ti ń gbà fún wọn náà ẹ má dà sí ọlọ́run ẹ má tẹ̀lé ọ̀dà anakunmula jẹ́ ló yọ àfikẹ́ sọ́ọ̀dì mss ui darí gbogbo ui yes or no ẹ láwọn hostel mọ́mọ́ ui yes or no pé mi náà i'm part of ui ibi mo ṣe máa ń sáà sí mi tèmi náà máa sọ mọ́sálásí tí a máa jẹ àwọn oúnjẹ káàkiri tẹ́tà mẹ́láńtì máa gbọ́ mi o alfa, nínú iṣu máa gbọ́ mi dáadáa téèyàn ọ̀bà sọ́ra bọ́yọ́ tẹ́ẹ̀lì kan tó láwọn mẹ́mbà tó pọ̀ ìmáàmù wọn wá wà fẹ́ ẹ̀yìn ní ìmáàmù ọ̀lù káàkiri bíi abẹ́ẹ̀ ni ẹ̀tọ́ láwọn department faculty muslim coordinator bóyá coordinator kan wá rò pé à èmi náà lágbára sámi ìlú bá pàṣẹ wà láì ní onítẹ̀ẹ́ sábà sọ wípé jì àzìkì ń bẹ lọ́la àsìkò láti ní ti dìpátímẹ́ǹtì wá sí èsì ìyànrí ọ̀tá ọlọ́run náà ọ̀fẹ́ dàtẹ́ ọlọ́run àwọn kan ó sùn bí yọ sábà ah, central program bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ bí ibẹ̀ ẹ̀bẹ̀ wọ́n bí musa àbùsẹ̀ ṣe kó tó di kó tó káwọn èèyàn jọ sí dárù bà ní kọ́ ìsámà kí ló ṣe ọgbà yọ̀dá lọ́dọ̀ ta ni jọ ṣé ká kọ́ yàn jọ ká kọ́ yàn lẹ́kọ̀ọ́ ṣé bíbí àmì ni ṣé tó bẹ́ẹ̀ di ọ̀dà ní kí àtúwọ̀ ẹgbà ìmúdá subhanallah ah ṣe débi ni mọ́mú wọn tẹ̀ mo wá fẹ́ máa káwọn èèyàn ní táàfì ní monday tuesday wednesday ẹgbẹ́ ìsọkọ́bẹ̀lẹ̀ monday tuesday thursday lẹ́yìn magrib níbi tó dáa pa nss yà ni pé ẹ máa ní program ní tuesday and thursday ọwọ́ ni subhanallah máa fún àwọn àgbàdo ọdún àmìlì tó bá wọn káwọn èèyàn ní quran lẹ́yìn magrib ní monday tuesday thursday nínú ọjọ́ mẹ́ta tó mú ìjọ méjì ṣe kiri o ó ti forí gbá nípa ìjọ tẹ́lẹsẹ̀ yóò ṣe kí ni tí ó sì lẹ́jọ́ ẹ̀ẹ́dà nǹkan lẹ̀ bá wọn. ara ti ń fa kọ́pọ̀lọpọ̀ campuses kan wà polarized wà lábàánà zàwù fatẹ́fṣàn wàtẹ́ abàdìyàn agbára yóò padà lọ tó gbogbo ọtọ́ ọba ń ṣe fẹ́ pé wọ́n máa da ètò òru ni ọjọ́ mọ́sáàbù gbọ́nà òun mẹ́rin ọlọ́run jẹ́ àjọ sàbẹ ọmọ àbújàn náà àfà torí àsìkò mi ló ti tó tán ṣé wẹ́rí gbà tí mọ́sáàbù sísẹ́ yìí ti lọ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gba ìsìláàmù lọ rẹpẹtẹ àtàwọn sàábé tó pọ̀ ànàbí ti dé mọ́jìnà sallallahu alaihi wasallam ogun àkọ́kọ́ tí wọ́n kọjá òun ni ogun gazuwatu libadiri alukobro gazuwatu e gazuwatu libadiri alhe alukobro ogun yẹn ni wọ́n kọjá sẹ́rí ogun tí wọ́n kọjá yẹn mufaabu wà nínú àwọn akíkanjú lóògùn nínú àwọn dínú ẹ̀dùn pé a tọ́lọ́ tó máa ṣe kí ni o ọmọ àlò òkè ó nípa ńlá tó kó ogun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá jà tọ́jú ogun ńlá nínú Islam òun ni gọ́ọ̀dúwájú oṣù jẹ́mọ̀ kí mo gbé o gọ́ọ̀dúwájú oṣù gọ́ọ̀dúwájú oṣù ah la ilaha illallah lọ́gbàá ní kẹ́mọ́ta sẹ́ẹ̀rí bí ogun yìí ànábì sallallahu alaihi wasallam ọ̀dà musa abùlọ̀ lápọ̀ sórí wọn tí nǹkan ìsìláàmù bá délé tán bá ń ròrò ọ mọ́jọra rẹ lójú o àdánwò lọ́lọ́run fi ti fọ́ ìyẹ̀bùlúwà kò máa yúkú àhàsàrò àmà ṣùgbọ́n tó bá ro nǹkan ìsìláàmù rọ̀ tó dọ́gba máa dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan pé á ah, wà láì mo tó dúpẹ́ o èmi náà wá ní kí n máa darí nǹkan báyìí ọmọ àbánújẹ́ pé ọlọ́run <laughs> mọ̀ ń fẹ́ lé o wọ́n tún máa gbé ah, ọlọ́run mo dúpẹ́ o tọ́lọ́run náà wá ń ròrò èmi tí wọ́n bá ń jagun ẹnìkan ni ó ń gbé flag dání ẹni tó gbé flag Islam dání bánà Islam àti àìslam ta ló ń tàn mùsàáb bọ́lọ̀wọ̀bẹ̀ alimọ́kùnrin ẹni tọ́jà àfáàbọ̀ káwọn ará màdínà kéwù <laughs> òun ló gbé bánà dání ìkánú àwọn ọ̀tá ọlọ́run ibnu kọ̀mí à kí mo kó kọ́ rẹ o ọ̀tá ọlọ́run ni olórí gbogbo ni ó ti wá tágẹ́ẹ̀tì ẹ̀ pé ìwọ musa máa mú ọkànlẹ̀ lónìí hey fire for fire ni musa ló gbé àti àdá ni ó sì ń jà títátítá ah, lónìí kò sórí ẹni kèfèrí bẹ́ẹ̀ ibnu kọ̀mí àwọn sọ díẹ̀ ó sì ó tágẹ́ẹ̀tì ẹ̀ báyìí kí ni nǹkan tí ó ṣe fàdọ́rọ̀ bàyádà wúlí yúmọ́ná fàkọ̀tọ́ àhà ó mú ìdà báyìí àáfà eré ni àwàdà ó gé apá ọ̀tọ̀ mọ́ sábúgbó náà ọmọ yẹn ṣe ẹ̀pẹ̀ téèyàn bá gbé ìdàdà ní kí lè ló gbé dà ọwọ́ áǹdì báyìí kì í ṣe pé ṣóńdà áǹdì tí ó débi ríìtì

Ere ni àwàdà ibnu kọ̀míyà olori ibú ayérayé ń ọba tó rò a o si sì mọ <laughs> mo ni ẹ lónìí ni wọ́n ní bó gé ọwọ́ ọ̀tún mú ni kó àti yín náà máa ń. ọwọ́ mi ti kéde wọn ẹ mi àwọn ìwọ ni ó mo sọ pé wo gbó àdàbí ló ti fa o sórí ọ̀pọ̀lọpọ̀ wa tá láàṣẹ tọ́lọ́run tí wàhálà bá dé sáà ní sọ̀rọ̀ fúfú wọ́n ní bí wọ́n ṣe gé ọwọ́ ọ̀tọ̀ inú ọmọ sáàbù máa ń dùn ọba ń káyà kùránì kùránì chapter three verse one forty four mo fẹ́ kọ́ kọ́lẹ̀ lọ́wọ́ àyà ń tọ́ba wà má muhammadun illa rasulun qad khalat min ìlú lọ́sọ̀dún. Ah, ó ní ẹgbẹ́wọ̀ mi ah, sọ fún yín anábì wa muhammadu sallallahu alaihi mo tó fi rinlẹ̀ kò nǹkan kan kí ló anna muhammadan rasulullah kọ̀dìkọ́lá sí ní kọ́bílì yìí àwọn òjíṣẹ́ kan ti wá sáájú ẹ̀ àfàyí máa ta áùkù sílà ẹ̀kọ́ lábi tó máa láàá àkọ́ọ́bì kan ẹgbẹ́ ń pàdà bí àní ẹwà ní pé gbogbo dání ẹpa ní àbẹ́ pàdà bí àwà bí ìsìláàmù lẹ lọ ní èmi tó gbà ó musa bá tó ṣe ń di àti bánà ó ṣe ń jẹ sọwọ́ ọba tó sáré lọ sọ́dọ̀ mọ́sàrùgbà mo mílì rẹ̀ nífẹ̀ eré ni àwàdà ni german fàdọ̀rọ́bà ha fàkọ̀tọ̀ àhà ọba tó lù ní ìdá ọba tó gé ọwọ́ rẹ̀ sí ó gé ọwọ́ rẹ̀ sẹ́ni ọfọwọ́ ọ̀tọ̀ mo ti fún ilẹ̀ microphone mo dání ká ní pé flag Islam ni mo fọwọ́ ọ̀tọ̀ mo dání wọ́n gé sẹ́ni tó bá ti gé yọ àbí ó irọ́ ni o kí ni o always prepare me ọfọwọ́ ṣe ẹgbẹ́ ẹ̀ẹ̀mọ̀ nǹkan wọ́n bá tó gbé ọwọ́ ṣe wọ́n lọ́ba tó ń sọ wípé abẹ́ ẹ̀mọ̀ tó ń ṣe yìí ni ọba tó ń kà á yà pé wà má muhammadun illa rasulun kọ̀dìkọ́ láti mìíràn kọ̀bílì ìrúsù ọkùnrin náà fún àmàlà àlẹ́ ìfàlìfà bẹ̀rẹ̀ rọ́mà. eré ni fa àǹfààdà wàláyì ó tún lọ sọ́dọ̀ mọ́sáàbù lẹ́lẹ́kẹta àfa bó ṣe tún lẹ̀ kàmọ́ mọ́sáàbù ọ̀fà pa mọ́sáàbù tálọ́pàá mọ́sáàbù ibnu kọ̀míyà olórí ibú ayérayé lóògùn tiẹ̀ báwọn òun lọ pa mọ́sáàbù bó ṣe wá pa mọ́sáàbù yẹn àwọn àáfàá lánàá bí padà fún àáfàá wa alí bónú àbí tọ́lì alí bónú kéde o bọ́nà àti tọ́ ni ànábì sallallahu alaihi wasallam ó padà gbé àsíá fún àwọn mẹ́nu àwọn àfọ onítàngán wọ́n ní mọ̀lẹ́kà kan lọ́wọ́ ọwọ́ àgbà àsíá ṣùgbọ́n ìtọ́fẹ́ ẹ̀rin lẹ́gbẹ̀ẹ́ ní pété alọ́gbà o àlíyú bọ́nà àti tọ́ lọ́bí ọlọ́ nígbà tí wọ́n wá parí ogun ànàbí wa rí ogun musa abúlé sẹ́ẹ̀rí ogun kúrú ìta rẹ̀ kọ́mọ bẹ́ẹ̀ sọ lónìí ó ní tọ́fà tọ́jẹ́ kórìí bẹ́ẹ̀ irú tọ́pọ̀ irú tí mú sáàbù sá fún iná ló pa àwọn mùsùlùmí kan ní sàmẹ́bí ní ẹdún bì ẹ má kú òbí wọ́n dẹ̀ kú bẹ́ẹ̀ nítorí ayé àwọn kèfèrí wọ́n á lọ gba ẹ̀yìn wọ́n gorí òkè ọlọ́run dẹ́yìn náà lọ ájì nígbà tá a lọ sí ájì adókè udu náà gbogbo ẹ̀nà mọ́ àti ìyára rẹ̀ á ń pọ̀ ọ̀rọ̀ báwọn sàdé ẹ̀ ń bá bú sàdé fẹ́ kò lè dáa olórí ibú ni máa bú sàdé wà láì wọ́n tẹ̀lé ìjọ lágbára gbogbo àwọn tá a lọ sí àjì ìrè yẹn ẹyọ kan tó gun òkè yẹn dókè lẹ́yìn báwọn èèyàn kẹrin afẹ́lẹ́ sí bẹ̀ àwọn sàbẹ̀ dẹ̀ kù dókè àwọn tábẹ̀ bíi ilé ẹmọ́ kú òbí o wọ́n kú òbẹ̀ ni báwọn kẹfẹ́ ti ṣe gbàgbé wọlé nu wọ́n wá ń ta ọba fáwọn mùsùlùmí ìtajọ́ mi lọ́rọ́ ogun ṣùgbọ́n nínú tọ́lọ̀ kádàrà náà ni pé àwọn mùsùlùmí kan ó kú ṣẹ̀hídí tọ́jẹ́ pé wọ́n dọ̀dọ̀ ọlọ́run òní fèsìrò ara wọn ni musa bolo mẹ́ wọ́n ní bàbá nàbí wa mọ́rọ̀ ala musa bolo umar makutula fakọ́rọ̀ a nínà mọ́mìnì ìnàrí gàló sọ́dàkù máa àádùn lọ àlẹ́ ànẹ́bí tó wá káyà suratul azam Quran chapter thirty three verse twenty three pé ah nínú àwọn mọ̀mìnì àwọn tó gbọ́ lọ́ngbọ́ tọkàntọkàn àwọn èèyàn kan bẹnu wọn sọ òdodo lórí lórí àdéhùn ti bẹ láàrin àwọn àtọ́lọ́ ànábì lára wọn ni mọ́sáàbù gbọ́nàmùnì ọpọlọpọ wa a sòdodo pẹ̀lú ìwọ tó ui lásán ọkẹ̀ àgbà one million torí one point two million ní kírun ìwọ náà bá lọ fẹ́ alábẹ̀wọ̀ kan ọba yóò já àbùsọ̀nù wọ́n ta fọ́ọ̀nù musaabu ó fi ẹsìn aṣọ yemen bàtà olówó ńlá ṣàfùmù olówó ńlá oúnjẹ olówó ńlá ilé olówó ńlá òbí olówó ńlá ó fi gbogbo wọn ẹlẹ tààrọ kú kú làhálìlà wàlẹ́ òfin lẹ́tọ̀ọ́ yọ̀lọ́yìn. àwa lónìí torí ayé òun làwa ti fi ọ̀dà wọn náà kú wà láì ọkọ rẹ̀ ọ̀pá rẹ̀ wọn ò tó gbọ́ rẹ̀ mọ́ láyé ẹ wá àwọn tí wọ́n sọ mọ́ mọ́sáàbù lónìí ẹ̀yìn lẹ̀ sọ àwọn èèyàn sọ nínú ilé ń gbé mọ́sáàbù wà nínú àwọn ní pọ̀ lọ anabi ni ọkùnrin eléyìí ó sòdodo anabi wa sọkún kí ló fa ẹkún ẹjẹ sàbíìsì méjì pẹ̀lẹ́. àáfàá wa abdulrahman bona aouf rọ̀bíyà lọ́wọ́ aniwu àwọn náà sọ tó tẹ̀lé anábì sunkún níjọ́ tó kú àwọn sàbẹ́ tó ń sunkún lẹ́yìn ìgbà tí wọ́n ṣe musabu ọmọ umerica nígbà tí wọ́n wá parí ogun tán fẹ́ ṣe musabu ẹ má gbàgbé ọmọ olówó ọmọ pàfúùmù ńlá aṣọ wà lára rẹ̀ aṣọ bí àkìsà ni tí wọ́n bá fi aṣọ ìbò lórí ẹsẹ̀ máa yọ ọ́lẹ̀ bá bá fi ìbò látẹsẹ̀ orí máa yọ anábì sallallahu alaihi wasallam wọ́n wá ṣèdájọ́ pé ẹ faṣọ yẹn bò látòrí ká wá fi koríko bo ẹsẹ̀ wàláhì ìbọ̀dẹ̀sẹ̀ tó jànáza musa àbùyẹn anábì wa sọkàn bùká àǹṣẹ̀ ìdá ní ẹkún tó nípa anábì ní ẹ máa wo mọ́sáàbù ẹ máa wò ó dòrí ìbọn lọ wọ́n pa lọ́dún ogun uhud ọmọ tó jẹ́ pé ó fi gbogbo owó ọlá ipò ayé ó fi ilẹ̀ dòrí tọ̀nà musaabu wa kú ọ̀yìn tó jẹ́ pé tó bá fẹ́ fi aṣọ ọgọ́rùn-ún ṣe musaabu aṣọ ń bẹ́ẹ̀ lè wò ní ẹ̀sẹ̀ lọ́ra aṣọ ẹyọ kan tó ní jọ náà lọ́wọ́ tán bá fi bo orí ẹsẹ̀ ọ̀yọ́ ọ̀lẹ̀ tán bá fi bo ẹsẹ̀ koríko wọn ti sí ànábì mùsẹ̀kùn ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tí mọ́mọ́ wa Bukhari gbà wá ọlọ́mọba ni yọ́nu sí wọn wọ́n láàfọ́ àwọn abrahaman ọmọ aof mọ̀rọ̀bá abrahaman ọmọ aof nínú àwọn àlàáṣàrọ́tùlù mọ̀bàṣàrú náà bèlè jàǹnà nínú àwọn mẹ́wàá tó gbàwé àrùjàǹnà látàyé abrahaman ọmọ aof rọ̀bí aláwọ̀ á ní bàbá ńlá náà di ẹ̀yìn ìgbà tí Musa àbùtì kú tán òun tó máa wò báwọn ṣe lówó lọ́wọ́ tó wọn yóò rí apá ọlọ́run àwọn ń gbá àwẹ̀ ẹ̀sùn náà ilọ́ fàtánàbí ṣe ní pé sàábà ìkánà àwọn sàábé tọ́lọ bá nàbí pé ó ṣúwa àwọn olówó wọ́n ń kírun àwa náà ń kírun wọ́n ń gbáwẹ̀ àwọn tó rówó náà àwọn olówó náà <clears throat> sàábà alùdùsúrì bèlòjúrì yùsọ̀lúnà kàmánà sọ́lì wàyẹ̀sùmọ́nà kàmánà súnmọ̀ wàyàtàsọ̀dàkúnà fífòdólẹ̀ àmúwálì ara wọn làbùràmọ́nà ọmọ ó wá gbáwẹ̀ àwẹ̀ súnà ó wá fẹ́ sínú ó ti yàbí tọ́hám wọ́n bá gbóúnjẹ wá fún abdulhamanu ọmọ àwò náà sọ ìmọ̀ ó dẹ̀ jẹni tó gbáwẹ̀ fàkọ́ọ́là ọ̀pọ̀lọpọ̀ wa náà ǹjẹ́ ẹ máa rántí àwọn tó ti kú nínú àwọn ọmọ ìyá wa tí fi parí pàápàá àwọn òun mẹ́wàá tọ́jẹ́lá ìlàtúlẹ̀ àwọn ọmọ ìyá mi kan bẹ àwọn ọ̀rẹ́ mi kan bẹ tó jẹ́ pé àwòrán wọn bá ń wájú mi lẹ́mìí ni àjọ lùfẹ́ ní ayé mi wọ́n dẹ̀ ti kú àáfà wọn ti lọ bọ́ lọ ìfẹ́ máa dákọ̀ wọn wàláì mọ̀ ń dákọ̀ wọn ní àdúrà <clears throat> mọ̀ ń dákọ̀ wọn several times ọlọ́run bá ń fọ̀rọ̀ kẹ́ ṣé wọ́n máa ń rántí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n ti kú ṣe ẹgbẹ́ èèyàn rẹ tó ọ̀bá rántí àwọn tó ti kú nù àwọn ọmọ ẹ̀yà rẹ ẹjọ́ máa ń ní èkéwù ẹjọ́ máa ń ní wáàsí ẹjọ́ máa ń ní tààfì ẹjọ́ máa ń lọ sí máa abrahamu ọmọ awufu bàbá olówó sàábé ara àwọn mẹ́wàá sàgbàwé alùjànnà ọfẹ sínú sẹẹmọ pé ebi yóò ti máa pa látàárọ̀ kò yẹ kó rántí sàábé kankan tó ti kú ebi tí ń pa ló yẹ kó máa rò oúnjẹ tí ọjẹ ló yẹ kó máa rò wọn lábrahamu ọmọ awufu rọbí aláwọ aníwù ọba ń sọ lẹ́nu rẹ̀ ńjọ́ náà lọ pé kùtìlà musa abubu náà rúmẹ wàhùwà khairu minni ah wọ́n pa ọmọ ẹ̀yà mi musa abu ọmọ wùmẹ́rì ó dẹ̀ lóore jù fàlámù yú jádìlà wú máa kíni máa yúkú fánù sí ì ilá búrúdà ó ní àwárí nǹkan kan tá a fi síjọ náà àyàfi bí aṣọ kan tó wípé tí wọ́n bá fi bo orí rẹ̀ ingùn ara sùn bàdátìrì jìláwù tán bá fi borí ẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọmọ àyọ ọlẹ̀ ta ló ń sọ tọ́tẹ̀lẹ̀ fún wa abdulrahman bọ́nà áwò radiyallahu anhu wà ń kù tí yàbíyárì jìláwù tán bá ẹsẹ̀ rẹ̀ méjèèjì bàdárásù orí ẹ̀ máa yọ ọlẹ̀ súnmọ̀ bá sàtọ̀lá náà mìnà dúníyá ọ wá rántí pé ayé ló ti dé yìí àwa gbáwẹ̀ àfẹ́sínú támúrù rè ọ̀sán rè ápù rè pineapple rè ẹ̀yẹ́jà eh, tì rè àwa ayé ti dé àwa fẹ́ máa jẹun afẹ́ máa sínú ọmọ ìyá mi kú wọn àrásọ̀bù ẹsẹ̀ rẹ̀ orí lásán ni wọ́n bò ah! ó ní pé wàhálà dé abdulhamani ẹ̀rú bà ẹni tó gbààwẹ̀ tó yẹ kó sáré rọ́ọ̀ṣì jẹun oníṣẹ́ wa rí e wọ́n ti fún wa nínú ilé ayé yìí ntọ́lọ̀ ọba fẹ́ fún wa kọjú kọ̀ sí iná àǹtẹ̀kù na àfànà tù na ojì láti lánàá àdìsí Bukhari ni mò ń kà yìí ó lẹ́rù ń bà wá kọ́mọ̀tì pé gbogbo dáadáa tá a ṣe láyé wọ́n ti kó fún wa iná láwọ̀ lọ́rùn. ta tí wọ́n sọ yìí Abdulrahman ọmọ àwòrán ọwọ́ àánú àwọn tó gbàgbé àlùjá náà o àwọn àfáà ní ẹ̀kọ́ pọ̀ ní àdìsí ẹ̀kọ́ àkọ́kọ́ ìwọ tó ń bá ń bẹ láyé tó ò ẹni tó ti kú lórí Islam olórí ọlọ. ada ní babil khawf àrọ̀jà òun ti kú sórí Islam ìwé èkó wọlé ní kẹfẹ́rí náà àti náà tó pé ninety years nínú Islam ó dẹ̀ di alátẹ̀wọ́ ó di kẹfẹ́rí Christian ní ọ̀dẹ̀ wàmọ́tà náà sọ̀rọ̀ níyà ó sì kù sí kẹfẹ́rí ó ní musa bù wọ́n ti pa àwọn kèfèrí lọ́pàá nínú kọ́míyà olórí ibú ayérayé ọ̀pá ọmọ ìyá mi afasọ́bù lórí ẹ̀sẹ̀ ń yọ ọ́lẹ̀ ó lóore jù mí lọ àwa wá bẹ́ sínú oúnjẹ rẹ̀ tí èsè páyé ti dé ọlọ́run ti kó ẹ̀bẹ̀ wá fún wa látàyè kọ́tàlì ìjẹ́ náà mọ́ abramani ló ń sọ eléyìí ọba ń sunkún súnmọ̀ já àlàyé búkí àtàtàrọ́kàtọ̀ àmọ́ wà láìkọ̀jẹun mọ́ ẹkún ló wà mọ́ ẹni tó gbáwẹ̀ látàárọ̀ ọ̀rọ̀ tí ọmọ ìyá rẹ̀ ni ẹ́ àwọn àfáà ní wà fílà àkí kọ̀ nípa àpàdẹ́rì àbùràmọ́nà ọmọ àwò olóore musa búburú mẹ́rin lọ torínú àwọn tàbí àwọn mẹ́wàá tọ́kọ́ lóore làwọn àdáṣárọ́tù alimọ̀bàṣàrú náà ti dáná abubakar umaru usmanu ali abraham bọ́lá tọ́lé àbúrò bẹ́ẹ̀ làbúrò àbúrò àbúrò àkọ́ sàyẹ́dì bọ́lá bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ mẹ́wàá ni wọ́n àwọn náà lóore ṣùgbọ́n jọ́ fi ń sọ̀rọ̀ musa lóore jùlọ torí musa jù kú sí mùsùlùmí òun èjì kù jọ náà àtiwọ́ tó ò tí kù èmi tẹ́mi lè tí kù ọ̀rọ̀ wa ò tí ìtayọ ọlọ́njà kú mùsùlùmí o jama tọba wa rí bẹ́ẹ̀ musaabu ọmọ olówó ọjọ́ òní musaabu kì í gbádùn ọjọ́ òní òun ló kú yìí o sókọ rẹ̀ wá parẹ́ torí náà mo rọra mi mo rọ ẹnì kọ̀ọ̀kan ẹ má jẹ́ bá lítúfìrún náà àyà àtàtúnyà. fọ ọba bá ń wálé ayé wà látàsánà sí bákàmínà mọ́ gbàgbé ìpín rẹ̀ láyé kìí ṣe pé kọ́ ọgbọ́n láfáyé o torí náà mo rọ gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà tẹ́ ẹ bá sọ́dí Sàn ẹ mọ̀ pàyé yìí ò tó ń tà torí ẹ̀ lùsì ayé yìí ò tó ń tà torí ẹ̀ lùsì náà torí náà ẹ mọ̀ jà ọmọ ìyàwó kan tó fẹ́ fẹ́ jọba àbùnú brọ́dà kan náà torí wọ́n fẹ́ kọ́ nẹ́ẹ̀tì òun náà máa yà wú só tí ẹ bá ní èdè ìjọba sọ ìsìláàmù nù mo rọ̀ yín mo fáàbù lọ sọ ayé lò yìí ọ̀sọ̀ owó nù ọ̀sọ̀ aṣọ gidi tí wọ́n èsè nù ṣùgbọ́n kú lẹ́yìn ọlọ́run àtẹ́ni tó bá kú lórí ìtọ́lọ́ òun lẹ́ni tó lóore làbàmọ́ ti sọ pé kútàlá mọ́sáàbù bọ́nà yorùbá ẹ̀rì wàá wà ọlọ́run àti ọ̀dáwà náà ta lórí islam ọlọ́run jẹ́ àjídà fúdà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa